lọ́nà tó bá ti ní bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. bí ẹ bá ti tẹ̀ ní pé pé ìbẹ̀rù lásán ló ní sọ́nà ọmọ ara ikú ọmọ olùdáadáa bà lọ. kò sí tàbí ṣùgbọ́n á sọ pé ẹyin kan iná ló ní nínú méjì ọ̀kan ṣoṣo tó ní òun náà ní fi ń ríran irú wọn máa le àti máa sọ pé àwọn èèyàn kìí tì wọ́n lẹ́nu nítorí pé òun ò ríran rí àwọn àyà eléyìí tó tọ́ka sí pálánù lọ́lọ́ ìkẹ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ dáadáa wà lọ́dọ̀ rẹ̀ tó máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ sọ ìdí nì tó fi jẹ́ pé tí èèyàn bá jẹ́ pé bẹ̀rù ọlọ́ọ̀ nìkan lónìí kò ní ìran kan rẹ̀ yóò ti jẹ́ ẹni tó so yìí pé yọ̀fẹ̀ lé àwọn èèyàn jìnnà sẹ́sìn ọlọ́run gbogbo àwọn àṣìṣe kéékèèké náà ni wọ́n máa gbìyànjú láti máa pè ní ìṣekèfèrí sọ́lọ̀ irú àdánwò àti aburú tó ṣe àwọn ẹni tá à ń pè ní khawarij àti àwọn mọ̀tẹ́sílà àbí ládàpè àwọn wàhídìyà àyìn tó jẹ́ pé àwọn àyà tó ṣèlérí ìyà sọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ti sọ pé aburú àìdá àrélù yóò jẹ ti àwọn ọ̀dọ́ òun àwọn àyà yẹn nìkan làwọn rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn Khawarij lọ́dọ̀ tiwọn àwọn Khawarij lọ́dọ̀ tiwọn àwọn máa ń sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè dẹ́ ẹ̀ṣẹ̀ kan tẹ́ṣẹ̀ yẹn bá ti lè jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá onítọ̀hún yọ wọná kò wá ní wọná lásán inú nání ọmọ abẹ́gbére kése kò ní wọná lásán iná nání ọmọ abẹ gbére kése àwọn khawarij yìí báyìí tí wọn ló lé jù táwọn Mu'tazila ọ̀pọ̀ wọlé ní gbogbo ògbà ní gbogbo àkókò títí tí ó fi di pélé ayé ọkà sẹlẹ ní ìtẹ́lẹ̀ máa rí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àṣẹ́kùbọ̀ àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn ẹni tó ṣìnà àṣẹ́kùbọ̀ àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn ẹni tó mànà àní sáláì máa rí wọn ìdí nìyí tó fi jẹ́ pé lónìí nígbèésí ayé tiwa tá a wà lónìí a rí i pé àwọn alárekúndá àwọn ẹni tó gungi rí kọjá ewé wọn sáláì sẹ́kù láàyè gẹ́gẹ́ bí àwọn tá à ń ní takfiriya àwọn ọmọ tó sọ pé wọ́n fẹ́ràn kó ọmọ gbé gbogbo èèyàn kẹfẹ́ kódà wọ́n máa sọ ọ́ dunnú ni sì máa jẹ́ nǹkan tó ṣe pé ó máa dùn mọ́ ó máa dùn mọ́ wọn púpọ̀ láti rí pé àwọn ti yọ gbogbo èèyàn kó nu Islam àwọn nìkan làwọn ṣẹ́kù ń bẹ bí gbéraga jọra ẹni lójú àfojúdi burúkú ẹ̀rí tí wọ́n máa dà wọ́n láàmú ẹnìkan ọ̀jọ́ wọn lójú rí nítorí pé ńgbà tí ẹnu ẹ tó bá ti gba pé kọ́ máa pe mùsùlùmí kèfèrí láì jẹ́ kèfèrí tó àfojúdi ìjọra ẹni lójú wò lọ́wọ́ àti eléyìí lọ torí àrùn ńlá dọ́ ọmọlẹ̀ kéékèèké ló gorí rẹ̀ kọ́lá ẹlẹ́dàá akọ́mọ́sí àwa lọ́nà kò sí bí wọ́n ti ṣàlàyé tó tẹ́ni tọ́lọ̀ ti kọ́ àkọọ́lẹ̀ sinamá tí àlàyé yẹn wọ̀ létí nítorí pé ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ wọ́n ní olódo ni ọ́ ọmọ nǹkan kan pẹ̀ sí ọlọ́run ọmọ bíi tí nǹkan kan kọjú sí ẹnìkan kan rọ̀rọ̀ kúrọ̀ kan sí ọ lórí wọn náà bá sì ń gbé ká ìwọ jẹ́ fèrè tí ń mú atẹ́gùn tí wọ́n fẹ́ sínú fèrè jáde wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlẹ́bílẹ́ bẹ́ẹ̀ ni àwọn olùmọ́wá sọ pé téèyàn bá wá jẹ́ pé ntí fi ń sin lọ òun náà ni àrọ̀já ò lásán ríran kan lásán irú wọn wọn máa fi ẹ̀sìn ọlọ́run ọba ara rẹ̀ wọn ní sojú sí kankan gẹ́gẹ́ bí ojúṣe mùsùlùmí ẹ̀rí tí wọ́n máa mú sọ nínú ẹ̀ṣẹ̀ yọ máa hùwà pálapàla rádaràda sọba sì wàá sọ̀rọ̀ yọ máa sọ pé ẹ ọkàn lẹsìn wa ọkàn lọlọrun wò ó tiẹ̀ mọ̀ bọyẹ wọn adọgbin nàlùkìyàmù àwọn táwọn ò tiẹ̀ sí lọrùn rárá yìí àwọn tó ti pa nìyà àwọn dá bẹ́ẹ̀ àwọn gan làwọn wà lìjẹnà sẹ́yìn tẹǹtẹǹ sí lọrùn lójú méjèèjì tẹǹyìn wà lìjẹnà wọn pín pín kó pín ní tóbi wàá jẹ pé irú yín ẹ̀yin rádaràda ẹ̀yin palapala játijàti tẹ̀ ìsìn lọ ẹ̀yin lẹ́yìn wàá wà lìjánà ẹni tí wọ́n ń sin lọ wà ní wà lìjánà ó rò pé bí yẹn bá ṣe mèrè sásì ìní ó rà á mọ̀lá gbà sí i ó rò pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní nàìjíríà ẹni ò sin lọ kò sọ́nà fún láti wà lìjánà tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ nígbà tí yẹn bá ti jẹ́ pé ìran kan lásán ní fi ń sin lọ ní ti máa sábà ṣẹlẹ̀ síru wọn òun náà ní kí wọ́n máa sábà dẹni tó ṣe pé yọ pẹ̀sẹ̀ sí pátá korongodo kẹ́fẹ́ ṣe rí láwùjọ àwọn Yorùbá yìí ẹ̀rí pé èèyàn pọ̀ bàjẹ́ tí wọ́n bí ní mùsùlùmí tí wọ́n sọ lórúkọ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé sí ìyàlẹ́nu ọ̀gọ́rọ̀ wọn wọn kì í ó kọ lásán ní ọmọ gbé kábí ẹran ara ara ẹ máa sọ̀rọ̀ yàtọ̀ múfúlò náà fàtáìlò ẹ gbọ́ bó ṣe pé so irú àwọn eléyìí ẹ̀sìn rọ́ọ̀ onídéró rẹ̀ ń sìn ọkọ̀ lásán pé wọ́n sọ pé yóò gbé ọdẹ ibi tó wà náà lọ wà ọ̀tàkù síbẹ̀ níbi tírélà tọ̀tàkù sórí òkè akaramakomọlá torí ẹ̀sìn ọlọ́wọ́n bá wa tó bá pé ìràn kan lásán lèèyàn bá fi ń sin lọ́n kò ní sin lọ́n kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ó tún jẹ babaláwo yóò jẹ babalóòsà yóò jẹ oníyàwó yóò tún máa wọra rẹ̀ kórí ẹ̀sìn ló ń wà àti pé pàápàá gan olè wàlìjánà kí wọ́n tó ń sin lọ́n ọmọ wàlìjánà gẹ́gẹ́ bó ń sọkúsọ kan bó ti ṣe sọ ó ló ṣeéṣe kọ́kọ́ àwọn babaláwo àwọn alágbègbà àwọn gan ni ọkọ̀ wà lìjẹ́nà kẹ́yìn mùsùlùmí ga tẹ̀ ń ṣe sọ̀lá kẹ́tó wà lìjẹ́nà òun náà ti gbé láwà ní oṣù kálásán ẹni tí ọ̀dà ń kankan mà torí ẹ̀sìn ọlọ́wọ́n bá wa ó ń bùkátà ká gbàgbọ́ yìí rẹ̀ dáadáa wàá máa sin lọ́n pẹ̀lú al-khawf ìbẹ̀rù Ọlọ́run àti ìran kan ìbẹ̀rù ọlọ́run kò ní jẹ́ kó máa lu gbọ́ ọlọ́run ìran kan ọlọ́run kò ní jẹ́ kó jákàn níbi àṣírí ìkẹ́ ọlọ́run nítorí pé a gbọ́dọ̀ tún jákàn níbi àṣírí ìkẹ́ ọlọ́run lódodo tá a bá dà á lẹ̀ ta tuntun sà á rí i pé àwọn àṣìṣe wa pọ̀ ẹ rí i pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa ọlọ́jà ń tirẹ́rẹ́ tòtẹ́yìn bá wá jẹ́ pé èèyàn bá máa ran kan pọ̀ lè dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run téèyàn jẹ́ pé gbogbo gbà ìrònú àìdá àti kọ̀tọ́ eléyìí tó ń ṣe onìkan ló bá jókòó sórí ẹ̀mí rẹ̀ ètò dájú ni wípé èèyàn ò ní ran kan kó wọn wà lìjànà nítorí pé ẹ̀ṣẹ̀ pọ̀ tọmọ èèyàn ń dá tá a bá wá máa ran kan pé aláforíjìn lọlọ yóò ṣàmójúkúrò fún wa nígbà tó ṣe pàǹtí à ń sì ń jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ bá ṣe lágbára ma à ń gbìyànjú láti rí i pé àmà fagbọn Ọlọ́run ọba ya so eléyìí ó bí ká ní balance bó ń ṣe ń bẹ̀rù lọ́ràn kan bó ń ṣe ń bẹ̀rù lọ́ràn kan ṣùgbọ́n gbà tẹ́mi bá ń bẹ lára yín tẹ́ gbádùn dáadáa tára yín lé kókó ǹjẹ́ máa fún ní àjùlọ nínú méjèèjì nínú sẹ̀mí oníbẹ̀rù ọlọ́ ẹ fún ìbẹ̀rù ọlọ́ lájùlọ lórí ìran kan torí pé àsìkò tí gbogbo ọ̀daràn máa ń dáràn òun náà nígbà tán bá lálàáfíà àsìkò tí gbogbo ẹni tí máa ń sẹlọ̀ máa ń sẹlọ̀ òun náà nígbà tán bá gbádùn so ìgbà yẹn tẹ́ bá fún agbọn àbẹ̀rù ọlọ́run tẹ́ bá fún lágbára lórí agbọn àràn kan ọlọ́run dáadáa yẹn pọ̀ ẹ sì jìnnà sáì dájọ́ pọ̀ tó bá wá di wípé ikú dé ikú dé ẹ gbọ́dọ̀ gbà láti kú kúrò nílé ayé láì jẹ́ pé ẹ̀ràn kan àti bá dáadáa pàdé lọ́dọ̀ bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lọ pa wàhálà sí lọfà ló fi jẹ́ pé ní ìgbà tí wọ́n sá aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n sá lọ́gbẹ́ ọgbẹ́ tí wọ́n sá yìí òun náà lọ bá kú radiyallahu anhu gbogbo yẹn wọ́n wọlé wá bá tẹni kálukú bá ti wọlé wọ́n máa sọ dáadáa èyí tí wọ́n mọ̀ kó ṣe èsì rọrùn tí yín tẹ máa bá káwọn. ntẹ̀yìn ò ṣe ẹ ló nítorí pé gbà kankan lọ́dọ̀ rẹ̀ ntí ò ṣe ẹ ní nítorí pé ẹ ti gbà pọ̀ kan torí ìwà ọ̀pọ̀ nù àwọn èèyàn lónìí mamanya á sọ pé ń bẹ pẹ̀lú èyí tá a ha kọjá yìí ó kú kọsẹsẹ ọlọ tó a máa wò pé fúlù àti abẹ ṣe nù ó kọ mùsùlùmí náà ní sìn jẹ ẹ hmm, eh, babalágbẹdà kí lẹ́yìn rí ẹ eh, tamẹdò kí lẹ́yìn náà fẹ́ sọ sí àkókò mèyí tá a ṣe ń bẹ ẹ ṣe mèyí tá a ṣe ń bẹ ẹ bá mùsùlùmí ní ma kú tá a máa ń ṣe sọ láti sí lára. wọn á sọ pé ẹ máa tó ti jẹ pé wọn sọ so àwọn mùsùlùmí náà ní sí máa jẹ burama àwọn tí èsè mùsùlùmí náà jẹ abẹ́rẹ́ nǹkan abraham abraham ni ẹni tí èsè mùsùlùmí ni ọ̀dà àwọn àrò wọn á ti lọ síwájú wọn á ti lọ sẹ́yìn bíi bọ́ọ̀lù la ní sọ la. bàbá ìmáàmù àdúgbò bá di ọba ni ẹ gbà tí tẹ̀sí ń jókòó mùsùlùmí ó ti tó wa hmm, ó ti tó wa láti sọ láti sí la tọ́ra wa náà mẹ́ni tí wọ́n sànù wa nígbà táwa náà bá kú ọ̀ ń sànù káfíìn so ẹ mọ̀ pé ibẹ̀ yẹn ààrẹ nìkan tí ó jáde tí ó ṣe ṣàhádà tó zòó ẹ̀rí èké pé ẹ wọ́n yẹ kí àwọn amúsíláṣí nù wọ́n máa ṣe sọ láti lè wọ́n máa wá àmọ́tílẹ̀ máa bá ti sálámà báyìí kó tó di pẹ́ nìkan kan jáde wọ́n ti máa síwájú kálukú jáde kí ni lè. so láyé tí wàá bí ìrọ́pọ̀ àwọn èèyàn máa ń parọ́ so àmọ́ tó wá di lọ́la kìyàmá ọ̀sá yìí láti parọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé alkhawfu wàrọ̀já àwọn nìyẹn méjì tí mùmínì máa fi fò ìbẹ̀rù ọlọ́run àti ìran kan ìyẹn méjì tí mùmínì máa fi fò nù tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹ sọ̀rọ̀ alẹ̀ fún kan jù kan lọ aburú ọ̀sẹ̀lẹ̀ torí rẹ̀ ẹ jẹ́ kí méjèèjì kọ́ wá pẹ̀lú yín. alimami nawawi rahimahullah kò sí tàbí ṣùgbọ́n olùmọ̀ńlá gidigidi ni nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam olùmọ̀ńlá gidigidi ni imaamu nawawi nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam ọlọ́yẹ̀lẹ́dàá wa ó sì fi ìbùkún tó pọ̀ sínú ìgbésí ayé rẹ̀ nítorí pé alimami Nawawi gbogbo ọdún tó lò láyé kò tó àádọ́ta ọdún ọlọ́run ilé dá wa ó sì fún ní àwọn ẹsẹ̀ ribiribi ṣe ilé ìtòsí pàwọ́ táàkì tí a kì í lo ìgbésí ayé wa dáadáa lónìí tó bá fún wa ní ẹgbẹ̀rún kan ọdún lò a lè má ríru nǹkan tí ìmáàmù Nawawi tó rí ṣe láàrin ọdún tí ò tó àádọ́ta ọdún torí ẹ̀ bíra rẹ léèrè bí wọ́n ṣe ń lo àkókò rẹ bíra rẹ léèrè bọ́sàn ṣe ń dòru mọ́ ọ lọ́wọ́ bóru ṣe ń di àárọ̀ mọ́ ọ lọ́wọ́ kí lẹ́ lò fún lónìí nìsín títí aago tó lù nìsín kí ni rírí tẹ́ fàṣíkò yín sí kí ni tẹ́ ń fi ń ṣe tẹ́ rò pé tẹ́ bá kú gan àǹfààní rẹ̀ ọ̀sẹ̀ kù fálùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam kónkálukó bira rẹ̀ léèrè bàbá yìí ó ní ìmà púpọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé bó ti ṣe tó tíra yìí ó ń tọ́ka sí ìmà ńlá sí ń bẹ fún nígbà tó sọ̀rọ̀ nípa kọ́ọ̀fù wọ́n sọ̀rọ̀ nípa arọjà wọ́n sọ̀rọ̀ nípa àpáyọ̀ lọ wọ́n wá ń sọ̀rọ̀ nípa àrùn kan lọ. ẹnì kan ní náwáwí wò náwáwí à lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ kọ́ padà sí ọ lẹ́nu ọ̀ dán kankan mọ̀ náwáwí náà ní náwáwí wò. alimami náwáwí rahimahullahu ta'ala olùmọ̀lá olùmọ̀lá ọ̀kan ọ̀kan pàtàkì nínú àwọn tó ṣe àlàyé ìjìnlẹ̀ nípa ẹ̀sìn Islam fáwọn mùsùlùmí láti jàǹfààní rẹ̀ dòní fáwọn mùsùlùmí ò sì ní yé jàǹfààní rẹ̀ títí láéláé kó làwọn ẹlẹ́dàá kó forí jìn kọ́kẹ́ lẹ́sẹ̀ ènìyàn ní ìmáàmù Nawawi gẹ́gẹ́ bí gbogbo aná ti ṣe jéèyàn wọn ni lèkó lè jẹ wádìí kábọ̀wá kò sí bí ẹsìn bí ó ti ṣe mèrè sátó tí ò ní sá àsáfẹsẹ̀ kọ́ kò sí ẹsẹ̀ tí sáré tí ìfẹsẹ̀ kọ so ìmáàmù Nawawi ó tó lọ́lá àtàjùlọ àti àgbéga igi bàbá ní káka àwọn àṣìṣe rẹ̀ òjò àwọn nǹkan tá a kà kà tá a kà báyìí lọ kìí ṣe nǹkan tó jẹ́ pé kò sí kàtà so àwọn àṣìṣe ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ tó ṣe yẹn à ń bẹ lọ́hùn kó jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti sàmójúkúrò fún un lórí rẹ̀ pẹ̀lú àwọn dáadáa tó ṣe ní ìtọ́jà bí àwọn òkun ńláńlá torí ẹ̀ àwọn olùmọ̀wá sọ pé àṣìṣe anáwáwí àṣìṣe ibn hajar rahimahumallahu ta'ala àtàwọn míì tó fara pẹ́ wọn nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam àṣìṣe tí wọ́n ṣe nípa wíìl apá kan nínú àwọn sìfáàtì ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa à ń bẹ lọ́n kọ́ dàbí ẹ̀kan kan omi ni lẹ́gbẹ̀ẹ́ agbáyamuyamu omi òkun ńlá ilé ìsọjẹ dáadáa wọn torí ẹ ẹnìkan tó bá fojú di ìmáàmù Nawawi kọ mọ̀ntán pè ní ma ẹnìkan tó bá ní ti ìmáàmù Nawawi ọ̀já mọ̀ kankan ọ̀dà bíi pé ìmáà rẹ̀ ò lè lọ títí nítorí pé àwọn tí Nawawi tó dá sí nípa ọ̀rọ̀ ọ̀mà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá jẹ́ ni tó ẹ kó ń ṣiṣẹ́ mà wàá máa mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ à ń bùkátà Nawawi à ń bùkátà Nawawi tó bá ti ẹ̀ pé al-madhhab ash-shafi'i ìní madhhab tó máa ń tẹ̀lé ó tó bẹ́ẹ̀ tó sọ pé kò sí tó sọ pé ti náwáwí ti jẹ́ àló tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ nítorí pé madhhab náwó madhhab ash-shafi'i ó padà padà sórí ar-rafi'i àti an-nawawi gbogbo madhhab ash-shafi'i ó padà ń yí lórí ọ̀rọ̀ ar-rafi'i àti an-nawawi so nínú ẹ̀sìn ìsìláàmù lápapọ̀ bó ti ṣe gbòòrò ó lè sọ pé tináwáwí ti jẹ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní kó ti dá sáwọn nǹkan púpọ̀ náà ló ti ṣe pé sẹ́ńtẹ́ǹkì bá kọ síra náà ní ti ká jìnnà ó ti máa rí pé kọ́ọ̀lẹ́ náwáwí náwáwí sọ pé níbi àti sàlàyé nǹkan kan tí ẹni tí ń kọ síra tó gbọ́rọ̀ débẹ̀ torí pọ́dọ̀ náwáwí làtìrá làyẹ̀ àwọn lè sọ pé tí wọ́n bá lo ti náwáwí lè rí tẹlomi ẹ̀hún lè rí tẹlomi sọ pé ọ̀dọ̀ náwáwí náà ló ti mu. sọ nítorí di eléyìí àwọn àṣìṣe rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dáadáa rẹ̀ ó dà gẹ́ bí ẹ̀kan kan omi ni lẹ́gbẹ̀ẹ́ omi omi òkun ńlá. ẹ̀náwọ̀wé níbi báàbò rọ̀jọ́ ó mú àwọn ẹ̀rí wá fún wa báyìí ọlọ́run bẹ́ẹ̀ lé dáa wa ó ń sọ fún wa nínú Suratul Zumar. àyà kẹtàléláàdọ́ta ọlọ́ni qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. sọ fún wa ikú ẹ̀yin ẹrú mi ẹ̀yin tó jẹ́ pé ẹ ti tayọ ẹnu àlà lórí ìwẹ̀ mi yín ìyẹn ni kí dáadáa tó yẹ kí ẹ ṣe fẹ́mi yín ẹ̀ ṣe. àìda aburú palapala lẹ́sẹ̀ sẹ́mi yìí la taqnatu min rahmatillah ẹ má ṣe jákàn ẹ má sọ̀rọ̀ ìsinú níbi àtiríkì ọlọ nítorí bó tilẹ̀ jẹ́ pé ẹ ti hùwà rádaràda ẹ ti hùwà àwọn àwà palapala ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pọ́lọ́ wọn balẹ̀ bá ṣẹ̀ tí ì séèyàn torí ẹni tó sẹ́yìn tí ẹ burú jẹ ẹni tó sẹ́ ọlọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ tó bá sẹ́lọ̀n tó bá ti tẹ̀ láwọn ìlànà tí ṣẹ̀ríà fi kalẹ̀ bí kíkà fi tọrọ àforíjìn ọlọ́run ẹlẹ́dàá wa yóò foríjìn ọ́ àmọ́ tó bá pè yàn lọ́sẹ̀ wàá tẹ̀lé gbogbo ìlànà tá a tẹ̀lé láti rí àforíjìn tó bá ti kọ́lọ̀ ńlá tẹ̀ láfikún wàá wá tún tọrọ dáríjìn lọ́dọ̀ èèyàn tó ṣẹ̀wọ̀n sọ eléyìí ni tó o bá ṣẹ̀yàn torí sọ pé tó o bá ó burú ju kọ́ sẹ́lọ̀ lọ ẹ̀yin tó yẹ pé ẹ ti ta ẹnu àlà nípa ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe lórí ẹ̀mí yín jẹ́ kí kàkà kẹ́ ẹ ṣe dáadáa aburú lẹ̀ ń ṣe kàkà kẹ́ ẹ ṣe ń tẹ́sí bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run èyí tí gbogbo ẹ fi rúru rárá rúru ó lẹ́ ṣe la taqnatu min rahmatillah ẹ mẹ́sẹ̀ jẹ́ ni tí ó sọ̀rọ̀ tínú níbi àtiríkì Ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a torí kí ọlọ́run á máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim dájájú ńlọba aláforíjì ti kẹ́yìn. áyà yìí wọ́n ló sọ̀kalẹ̀ nípa ẹni tó ṣe ikú pa Hamza ibnu Abdul Muttalib lọ́jọ́ máa ya bàbá ànábì wa Muhammad alayhi wa alihi wa sallam nítorí pé. ní ìgbà tí arákùnrin yìí wọ́n ń pè ní wàṣẹ ìgbà tí ń bá ń òun gangangan ló ṣe kú pọ̀ ọmọ ẹ̀yà bàbá nàbì tá a pè ní Sayfullahil Maslul ó ṣe kú pa lójú ogun ahud ṣùgbọ́n yìí nǹkan tí ó ba gidi gba Islam. islam rẹ̀ sì dá púpọ̀ ṣùgbọ́n ẹni tó ti síwájú sí nípa ṣíṣe kópa Sayfullahi al-Maslul òye jẹ́ nǹkan tí ó ń bà lọ́kàn jẹ́ ó sì mú kọjá pé tí gbogbo yẹn bá jókòó níbi tí wọ́n ti máa rí ànábì sallallahu alaihi wa sallam tánàbì ó ti máa rí wọn ọkùnrin yìí lè jókòó ń bẹ̀ kọ́ lè jókòó ń bi tí ó ti bọ́ sí ẹ̀yìn àbí pàpọ̀ ànábì sallallahu alayhi wa sallam nítorí tá a bá rántí títí á rántí pé lágbájá lágbájá ìlọpa tó táà bá ti ṣépè fún àmì ìsàdùà tó a máa rántí lódodo inna al-islam yahdimu ma qablahu islam ó máa ń pa nǹkan tí èèyàn ti ṣe ṣáájú rẹ̀ ó máa ń parẹ́ mọ́tàrákùnrin tó ti sẹ́lọ̀ lásìkò àìgbàgbọ́ yóò sì di mùsùlùmí ó dájú pé islam ti pa gbogbo ní tó ti ṣe rẹ olóòrò bẹ́ẹ̀ ìkótó nbá fi lé ń jẹ́ ni tí ojú òun àti tànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe mẹ́rin ó dájú pọ̀rọ̀ wọn padà já sí dáadáa olóòrò bẹ́ẹ̀ ní ìsì ọmọ èèyàn ṣùgbọ́n ànàbì sallallahu alaihi wasallam ó ti parí ó ti parí náà ti parí ó ti parí pápá jùlọ ẹni tó máa pa lójú ọ̀nà pé ń jagun pé kẹsìn ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa kó lè bá lékè gbólóhùn ọlọ́run kó lè bá borí ẹni tó máa pa bẹ́ẹ̀ kì í sòkò ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون wọ́n lérò pé gbogbo ẹni tó máa pa sójú ọ̀nà ọlọ́run ọ̀dọ̀ olú ẹlẹ́dàá wọn ni wọ́n ti máa rọ̀ wọ́n lọ́rọ̀ torí ẹ̀ náà la ṣe sọ wípé ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi hàn wá nù alukur'an tó ní wọn ló fi kọfí sóò فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وفي أتكسه gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì gbogbo wọn kù afẹ́ni tó bá wù ọ́ lọ́n pé kọ́mọ́ kù. àwọn olùmọ̀nìkọ ẹ̀sìn Islam wọ́n ní nínú àwọn ẹni tọ́lọ̀ ọ̀hún ní jẹ́ wọ́n kú àwọn náà ni àwọn aṣọ̀hádà àwọn ẹni tí wọ́n pa sójú ogun ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga àwọn eléyìí wọn ní kú bẹ́ẹ̀ náà ni àwọn alḥúrò làyìn àwọn obìnrin ẹlẹ́yinjú gẹ́ àwọn náà ní kú bákan náà alwalidanu mukhalladun àwọn ọmọ ogbówẹrẹ tẹkun wọn máa lọ bọ̀ láàrin àwọn ọmọ àlùjànnà àwọn ẹjọ máa bẹ láéláé àwọn náà ní kú tó bákan náà wọn ní Ridwan tó jẹ olórí àwọn ẹ̀ṣọ́ inú àlùjànnà inú àwọn wọn lọ náà ní kó bẹ́ẹ̀ náà ni máàlíkù tọ́jú lórí àwọn ẹ̀ṣọ́ lẹ́nu jahannam òun náà ní kó bẹ́ẹ̀ náà làwọn azabaniya àwọn tó jẹ́ asọ́mágbé rẹ̀ wọn làwọn náà ní kó tó àwọn eléyìí wọ́n túmọ̀ sí pé àwọn ṣọ̀hádà ẹni tó bá pa lójú ogun eléyìí tí wọ́n ti ń jà litakuna kalimatullahi al-ulya kó lè bá àjẹ́ pé gbólóhùn ọlọ́run òun ló borí àwọn eléyìí wọn àní kú o wọn àní kú ẹ̀yin lè rí wọn má àmọ́ wọn kú wọn kú lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ́lẹ̀ ìbá jẹ́ báyìí àjẹ́ ìpè Hamza tí wọ́n ṣe kú pa àwọn aláàárín má ṣùgbọ́n kò kù tọ́ Wahshi ọlọ́run aṣọ àyàkálẹ̀ nígbà tó gba islam wípé <coughs> lóòótọ́ ó ti gun gírí kọjá ewé lórí ọ̀rọ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ má ni tó ṣe pé ó sọ̀rọ̀ ìtinú níbi àtiríkì ọlọ́run torí pé ọlọ́run máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba aláforíjì ni tó bá foríjì ni tán àtúnkẹ́ni eléyìí ò sí fún ẹnì kankan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lọ́ọ̀dà ọlọ́run nìkan ló bẹ́ẹ̀ kó forí jiyàn kó tún kẹ́yìn eléyìí ò sì fẹ́ dọ̀lọ́ ní ti tó bá sẹ́yìn tó bá sẹ́yìn tí wọ́n bí ọ léèrè pé a fẹ́ parí ìjà tí ń bẹ láàrin rẹ̀ àti lágbájá kí ni tó ń fẹ́ kó ṣe fún gbogbo àwọn nílàákàyè nínú àwọn èèyàn ní tí wọ́n sọ ni pé mo fẹ́ kó yá fèmí kó forí jìn sọ fẹ́ nǹkan mi àníkótá ah, yá fèmí kó forí jìn àwọn díẹ̀ nínú àwọn èèyàn tí ọmọ abọ́mi yẹn ṣe rí oní ọmọ sọ pé màá fẹ́ kọ́ yá fèmí kó tó fà mí mara torí pé <laughs> kó tó fọ ọmọ ara eléyìí ti pọ̀ jù ọmọ abẹ lọ́nkọ́ yá fè rẹ náà ni tó bá yá fè rẹ tẹ́gbẹ́ bá rẹ gbé tẹ́gbẹ́ rẹ gbé tí wọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa dáadáa dáadáa dáadáa rẹ tó ń ṣe tó bá ti borí àìdáa tó ti ṣe yóò tún padà fọ ọmọ ara. àmọ́ níbẹ̀rẹ̀ kọjá fèrè kọfọ́ ọmọra òun sì rànra ni yàtọ̀ sọ́lọ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa Ghafurur Rahim tó bá forí jìn ẹ̀dá tán yóò tún tó bá ga púpọ̀ ọ̀dà kí wọ́n lè ń sọ̀rọ̀ sí níbi torí ọba ọba tó jẹ́ pé a máa forí jìn ni kò wá ní forí ni lásán yóò tún ìdí nìyí tó bá ń pín àwọn ẹni tó ń sẹ̀yìn tó bá ti jọ ọ̀gbìn ìdàlù kìyàmà tẹ́ pé ọlọ́run ọba ni wọ́n sẹ̀. Thank you.

ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ mi mo sì ti forí jìn ẹ̀ṣẹ̀ yín ẹ̀ṣẹ̀ mi mo sì ti forí jìn mo forí jìn àbá pé ọlọ́run ẹlẹ́dàá wa ṣoore ńlá fún wa àwọn aṣọ pé wọ́n lọ gbà tó forí jìn wá ní ìsìnkú ní ká máa wá lọ ah, ẹ máa lọ. <laughs> ẹgbẹ́ ọlọ́bí ilẹ̀ bá kú sí ìdáyìn bá kú sí tó mọ́ láti forí sí àwọn náà alìjẹ́dìnàì tó bá ti ẹ̀sùn láti alìjẹ́dìnàì agbọ́pọ̀ ti forí sí alìjẹ́dìnàì kọ bóyá bá lọ gan bí ọba tí èbá kẹyìn wàláì tí ọba bá wa torí tó bá wọ̀ tó tó wò tó owó wá tó tó wẹ̀ tó bóyá bá tó bóyá bá lọ ẹlẹ́yìn náà kò ní sílẹ̀ eléyìí má kò ní sí sánmà yìí má nǹkan mi lọ́nà ó fi dì kó làwọn àlọ́ ní ìsìnkú kọ́ ṣe bàbá rẹ̀ <coughs> walillahi al-masal gbogbo èèyàn wá bọ̀ ọ̀bẹ bàbá rẹ̀ bàbá rẹ̀ á sọ pé ókè ọmọ ẹni ò ká lè fẹ́ kùn pàjẹ́. Hmm, nígbà tí gbogbo ń ti gbẹgbẹ báyìí ni mo forí dì í bàbá bá ti falẹ̀ kún lé ní báńkì pé a ah, aláàjì <laughs> ẹ sọ pé ẹ forí dì ẹ sì ń tilẹ̀ kún ìlú ọba ní kọ́ lọ sùn mo sá ti forí dì í ah, láyé ń bí ó rí ibi sùn o àmọ́ wọ́n máa wo pé pé lóòótọ́ sì ni bàbá forí jì ẹ wá tún rẹ ń tọ́ bẹ̀ wọ́n wọ́n sì láwọn forí jì mí àmọ́ ìléwọlé síbẹ̀síbẹ̀ ní ìsí ọmọ èèyàn á gbà pé bàbá rẹ ti forí jìn àmọ́ o ti dáná bí bàbá rẹ kọjá kọ́ wọlé tọba wọlé bẹ́ẹ̀ nǹkan mi ọba ṣẹlẹ̀ lálẹ́ yìí wọ́n lulu àlùjáde ètò àlọ́ kó gbogbo aráyé jọ mi lórí olùkọ́ òní jẹgba ni ọ so wọ́n sọ pé kọ́ máa lọ wábi tó sùn òòrè náà tún ní lálẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà rẹ̀ lẹ́bi kókó yẹn jọ láti bẹ bàbá yìí tọ́lọ̀ yẹn lẹ́dàá bá sọ pé gbogbo ẹ̀yin tẹ́ dáràn gbogbo ẹ̀yin aláìdá o mo forí jìn lónìí fapat kò sí nǹkan mi kẹ́ni kó tún má bí léèrè nǹkan mi àbápá dúpọ̀ ẹ̀wọ́ lọ orí ńlá lẹ ṣe fún wa tó tó ó láwàá lọ. <laughs> níjọ́ gbẹ̀dàlùkìyà mọ̀gólá lọ torí pé lé méjì lọ́wà tó o bá ti rí kan wọ̀ ajẹ́pẹ̀tẹ̀ dín retí ẹ̀. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà sínú tá a mú wà lìjánà onítọ̀ ti dèrè ọlọ́ndàkùn jẹ́ àjèrè. àwọn kan ọ̀sáàbùl àrọ̀ àwọn ọmọ abẹ láyìí tọ́ ga kìí sàlẹ̀ jẹ́nà kìí ṣe náà àmọ́ látara yìí wọ́n máa láǹfààní àti rí ntí ń ṣẹlẹ̀ sọ́mọ àlùjẹ́nà àti ntí ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà ẹ̀sìn máa ṣàpèjúwe nù òkè làwọn olórí rí wà àwọn olórí ibú làwọn wà ìsàlẹ̀sàlẹ̀ ètò ọba fẹ́ túzẹ̀ because ọba fẹ́ wọná ọkàn rọra wọ́n da free ni ìyẹn máa da free ni àmọ́ sàlùjẹ́nà ó bùkátà sẹ́ẹ̀ èyàn ó sì sẹ́kù tó di kó gùn kè sèdínù tó jẹ́ pé àwọn tó fẹ́ wà lìjánà wọn kì í jókòó tẹ́tẹ́rẹ́ àwọn ọmọ náà ló máa ń jókòó tẹ́tẹ́rẹ́ bó tilẹ̀ jẹ́ kó lórí ibú tiwọn náà wọ́n mọ̀ fọ́gò. ṣùgbọ́n wà lìjánà kò sí ẹnìkan tí ó wà lìjánà tí ó jókòó tẹ́tẹ́rẹ́. Ah, níṣẹ́ wọn kọ́lé kalẹ̀ ọgbọ̀n sórí ẹni tí àwọn wá lọ ọ wà ní sórí twenty nine kò sí lift. ọgbà kọlọ àbò nígbà pàápàá jùlọ ńgbà tá à ń bá ń gúnkè a bá sọ pàápàá tí àwọn ti ga jù ní ra máa máa ni fi sọ bá gúnkè subhanallah ilaha illallah allahu akbar kótó ti kó débi tó lọ wà Ọrọ adìẹ ìyẹn ni làágùn sàn eléyìí túmọ̀ sí pé àlùjánnà gbàdáwọn ashabul a'raf sábà ń rí gbàdùn táwọn eléyìí wà nù ẹ sáré ìyá táwọn eléyìí ń jẹ tọ́nà bá ti wá mú ojú wọn lọ sọ́dọ̀ àwọn ọmọ náà wọ́n ní wọ́n lọ ọlọ́ọ̀ dákun méjì àjọ kan nù àwọn eléyìí o tó bá ti wá rà wọn àlùjánnà wọ́n lọ kàwá kọ́ kan nù àwọn eléyìí o tó ọlọ́wọ́ padà sí wọn sálì kí lọ́wọ́ á fi sábà dáadáa tó máa sọ pé dáadáa rẹ àtàìdáa rẹ dọ́gba ó túmọ̀ sí pé èèyàn bú ni ọ sẹ́ẹ̀ma túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ ni pé mẹ́wàá rẹ̀ dọ́gba pẹ̀lú ẹyọkan rẹ̀ torí man jaa bil hasanati falahu ashru amthaliha gbogbo ẹni tó bá ti dáadáa kan mẹ́wàá lọ́nà ó fi sọ àmọ́ ìdá one to one mẹ́wàá tiẹ̀ wá dọ́gba pẹ̀lú ẹyọkan jẹ èèyàn rádaràda ni ọ èèyàn pàlàpàlà nítorí kí àyíká rẹ ó tó lé dáadáa rẹ kan mú ó sì mẹ́wàá kí ló wá dé tó ọ̀pọ̀ ní dáadáa tó fi wá jẹ́ pé ẹyọkọ̀ tiẹ̀ lé mẹ́wàá mú sọ àwọn asáàbùl A'raf dáadáa ọ̀pọ̀ ju àyíká lọ wọ́n wà lọ kó wọn sórí àyè gíga wọn tẹ́lẹ̀ ìbá yé wa ẹ má sọ ẹ má jàkàn ẹ má jàkàn níbi àtiríkì ọlọ ìgbà táwọn èèyàn ń wọlé tí wọ́n bá Umar yẹn wọ́n bá sọ àwọn dáadáa tó ti ṣe yàtọ̀ sí báwa ṣe máa ṣe tí mo fi ṣàpèjú tó kú ládùúgbò tí lè má mú àdúgbò wa sọ pé a lè pàtì tó rárá àdúgbò wa náà a sì sọ láti sílá ọ̀wọ́ pé wọ́n pẹ̀ràn súnà jọ wọ́n bí ó tó so lẹ́wọ̀ pé rọ́ọ̀dù ọ̀dà àwọn máa fún àwọn èèyàn ní recommendation tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìgbà tí Umar tí wọ́n ti ṣe léṣe òun gbogbo èèyàn bá ń wọlé gbogbo èèyàn bá ń wọlé wọ́n wá ń sọ àwọn dáadáa tí wọ́n mọ̀ pé Umar sí kò sáyè rẹ̀ tí ò bá sírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o ẹhẹn akànní jókòó tẹtẹrẹ kẹ́nìkan máa ń yan ẹ kọ́dà ìwọ ni ìwọ gbọ́dọ̀ máa gbẹnu sọ̀hún nítorí pé yínyìnyín tó bá ti fààyè rẹ lẹ̀ wọ́n lè padà sọ ọ́ dẹni tí ó máa fi dáadáa tó ṣe yẹn tí ó fi máa wá nǹkan lé ayé gbogbo dáadáa rẹ wà bàjẹ́ lójú rẹ̀ ṣùgbọ́n Umar nísìn ìgbà tí wọ́n ti fún ní mílìkì mu tí mílìkì yẹn dà jáde láti ìfun rẹ̀ láyé john ìwọ̀nba ni bá ń ṣe lọ wájú sí nípa àtọ́jú aláàrẹ̀ àwọn fi ṣàpèjúwe pé kò sí nǹkan kan tó tún lè mú kí Umar ṣẹ́kù mà nítorí bí wọ́n ṣe ṣe léṣe yìí àmì ìtọ́jú tá a lè ṣe fún kọ́mọ retí ikú ló kù ìgbà tó ti wà nípò pé ń retí ikú yẹn àwọn yẹn wá wọlé kálukú sọ dáadáa tó mà tí Umar ṣe sọsáyì àti parọ́ àwọn sọhábì parọ́ tọ torí kó lè bá jẹ pé bí ó ṣe kú láyé òun yóò kú lẹ́ni tí ìrankan rẹ̀ ga ju ìbẹ̀rù rẹ̀ lọ táwọn náà bá rí sẹ́nìkan pọ̀ kakú lọ́wọ́ ni tọ́ta lójú pé bá a ṣe ń wojú rẹ̀ yìí ó lè jẹ́ pé ó ká súnmọ́ tàbá mọ dáadáa tó ṣe tí èsì rọ pé ah babalágbájá ẹ̀yin lẹ́ẹ̀ máa ń pèpè fún sọ́lá kódà yìí wò kó tutù mú gbogbo bó tilẹ̀ wò kọ́yẹ́ ọmọ afẹ́kọ́gìnì tí ó mú ẹ̀ máa lọ mọ́sálásí náà ni kò síjọ́ tó a dé mọ́sálásí tàbá yín síbẹ̀ yìí lẹ́ẹ̀ máa fún aláìní lóúnjẹ ẹ̀yin náà ni gbogbo ọ̀rọ̀ láyé tí ó bá ti jẹ́ òdodo ọ̀sọ́rọ̀ ti máa jáde lẹ́nu yín pẹ̀lú ògbọ́n ọlọ́ ẹ̀ padà dáa pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀ pẹ̀lú báyìí la ilaha illallah tó ní hàn gbólóhùn lẹ́nu yín tí ó fi jẹ́ pé ń tọ́ sọ́kàn tí ó fi kú láyé pẹ̀lú pé ọ̀ràn kan kó wọn bá dáadáa pàdé lọ́dọ̀ lọ anábìlẹ̀ gbọ́dọ̀ gbà láti kú lẹ́ni tí ò mọ ọ̀ràn kan kó wọn gbà dáadáa lọ́dọ̀ torí ẹ ẹ wá wò Umar radiyallahu anhu tó ń ti bí ipò tó wà yìí bó ti ṣe le tó ikú kìí ṣeré jàmá ikú kìí ṣeré ìwọ ò ní jẹ́wọ́ ma ọ̀ padà di tàn ó sì ti ń rí àmì gbòòwò bẹ́ẹ̀ lọ́mọkùnrin kan wọlé ìgbà tó wọlé wọ́n ń fi eléyìí ṣàpèjúwe pé gbogbo òpò yóò wù tá a bá bára wa tọrọ bá sì ń jáde lẹ́nu wa ká sì tún jẹ́ ẹni tí wọ́n máa pèpè lọ síbi ẹ̀sìn ọlọ. ọmọkùnrin wa wọlé wọn wá rí i pé asọtọ lọmọdé ń wọlé bàbá tó ṣe pé ń pọ̀ kakú lọ́wọ́ ó náà ti wá sọ dáadáa tó máa ń pa ọmọ ó ti wá pẹ́yìn dá lọ ọmọ nìkan pè wá ó ní ìlọ́dì rẹ̀ fà sókè ṣe ń náwó atqa li rabbik wa abqa li thawbik torí pé kọ́ fẹ́ wúyẹn sókè òní ó mú ọ jẹ́ni tí ń pààyàn ọlọ́njù òní ó sì jẹ́ kẹ́wù rẹ̀ ọtọ́jọ́ à lẹ́yìn kéré ní yorùbá lẹ́gbẹ́ lẹ́gbẹ́ ewu tún ni bàbá tún wí ní ìsìn à ń sọ̀rọ̀ pé ìgbà àníkẹ́ máa sọ láyé láyé lọ́la. sọ̀rọ̀ máa rọ̀ bí ẹ lọ àwọn àyìn ó pé gbogbo kò gbogbo àyè gbàtẹ́ mi wà làákà ìwò tí ì lọ á sì tún máa fi àwọn èèyàn sẹ́sìn ọlọ radiyallahu anhu ìwọ náà má jà kàn mọ́ sọ̀rọ̀ ìtinú níbi àtiríkì ọlọ kí lẹ́sẹ̀ rẹ gan-an rí kí lẹ́sẹ̀ rẹ ọ̀mùtí ni ọ ounzina ni ọ òkpòrọ ni ọ olè ni ọ oúnjàmbá ni ọ gbéwìrì ni ọ four one nine master yahoo yahoo boy gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹsẹ̀ ní lóòótọ́ ṣùgbọ́n má jákàn níbi àdéríkì ọlọ wò sáàtì túbá lónìí kó sọ pé òtún dẹ́ṣẹ̀ má kó sì máa rán kan pòrí dáadáa gbà lọ́dọ̀ lọ. wọ́n béèrè wọ́n lẹ́nìkan ogún owó ló ṣe ogún owó tó ṣe yìí lérò tiwọn ló mówó wa kàn owó ètò apọ́ ǹgbà tí tán òun ráyè gbọ́rọ̀ lọ ó wá lóun fẹ́ túbà amówó yìí ti pọ̀ jù kí ló ń lè ṣe ah, kí ló ṣe tá a fi pè ọ́ lọ́daràn ó ṣògùn owó gbogbo owó wọn ọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ ó ti parí bọ́ lọ́wọ́ ẹ̀ àbí kí lẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wàá sá fún kọ́ yíyà ọ́ ìwọ náà yà wọ́n á ní à ṣé òṣì eh? gbóná òṣì gbóná púpọ̀ ẹ eh, á fi gbogbo adúrú owó yìí sílẹ̀ àbẹ́ẹ̀lì o tó bá ń fà foríjì wà á fi because nísìnyí àwọn olówó tí wọ́n bá kú tálíkà tí wọ́n bá kú kí lè rò pé yàtọ̀ sí ń bẹ láàrin àgàgbélé iná kalẹ̀ láti gbélé iná kalẹ̀ aṣọ oríṣi kan náà wọ́n fi sí wa la gbogbo owó rọ̀ ó fi ilẹ̀ fẹ́ lómi ni because wọ́n yẹn náwó lọ wàá bọ́ lọ́wọ́ ẹ̀ wàá túbá ọlọ́run rẹ lẹ́dàá ó forí jàn tọ́ọ̀bá wa lè bọ́ lọ́wọ́ ẹ̀ àjẹpọ̀ ń lọ́nu ń lọ́nu so nígbà tí ẹni tó béèrè wá béèrè tí wọ́n á da lóun bá wá ní à ah! à ah! ó lè kí n lọ́ọ́ ọ lẹ́nu ọ̀rọ̀ ńlá ni òkè tó bá jọrọ ńlá ó yẹ kó lọ mọ̀ yìí pé kò sí ọ̀nà kan tó fi lè ní ọ̀nà àbáyọ àyàfi kó bọ́ lọ́wọ́ owó burúkú ẹnìkan ó dá báńkì lẹ̀ báńkì yẹn wọ́n á jẹ́ báńkì rìbá báńkì yẹn ti wá gbajúgbajà lórílẹ̀‐èdè ibi tó dá sí wọ́n wá máa ń ṣe analysis ní ọdọọdún pé owó ojú owó ẹni tó ní báńkì yẹn ó ti pé tírílíọ̀nù báyìí so wọ́n wá ń sọ iye tó ń fi bẹ̀rẹ̀ bí ká fi ẹgbẹ̀rún kan náírà bẹ̀rẹ̀ kó tí wá ti tírílíọ̀nù náírà ìgbà tí wọ́n wá dàgbà tó dògbò wọ́n á wò pé bẹ́síà kò sáǹfà nínú kápá ilé ayé ká pàdánù àlùkìyàmù wọ́n wá tó àwọn olùmọ̀ lọ lórílẹ̀‐èdè wọn pé ẹ dákun èmi ni lágbájá ó sì ti à ó kọ rẹ̀ ó ti tàn kábí iná alẹ́ tí iná bá ń jó lóru gbogbo aráàlú ni gbogbo èèyàn ti dá àmọ́ wọ́n ní báńkì tí mo dálẹ̀ ẹgbẹ̀rún náírà la fi dálẹ̀ ṣùgbọ́n owó yẹn ti wọ tírílíọ̀nù náírà. gbẹgbẹ yìí náà ṣe mà gbogbo eŋti à ń báwọn èèyàn fowó ṣe rìbá náà lọ́pọ̀ mbẹ̀ mo fẹ́ wá túbá kí ni kí n ṣe tọ àwọn abá àtọ́jú fáwọn náà nílò nítọ́ fẹ́ fi tó fẹ́ fi bọ̀ wọ́n tí wọ́n fi ní sòdodo lọ́ọ̀bà bínú kò bínú kí lọ́ọ́ fẹ́ ṣe fún ta ni àwọn abákan ni ètò wa bẹ̀ ni pé ìwọ nìsín èsì trilionia tausania ni ọ wọ́n padà sí one thousand rẹ̀ yẹn wọ́n á bọ́ trillion minus one thousand ó ní what kí ni wá ní tó ṣẹlẹ̀ gan-an la sọ fún ọ yẹn wọ́n láì kò lè ṣe bó ṣe kú nù owó yẹn ọlọ́run lọ́mọ yìí tó ti dà lónìí ọlọ́run lọ́wọ́ amọ̀ràn tó ń bá pàdé báyìí náà máa sọ pé ẹni awí fún ọba jẹ́ ọgbọ́ ẹni awí fún ọba jẹ́ ọgbà owó rọ owó rọ owó àdánù tẹ́ àní mú lọ bí kankan yóò sì kó bá wa níbi tá à ń lọ so àwọn ọmọ náà ní àwọn náà ti ń fọlá nu owó àwọn náà ń pera wọn ní ọ̀yàn kọ̀ọ̀kan gán lè ti di bilóníà ìwọ̀n ànìkìnì ẹnìkìnì fìtínà ilé ayé lásán tí ò ní tùmọ̀ oníkálukú wa ká bẹ̀rù ọlọ́run oníkálukú wa rántí pé a máa ran kan fáàrí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní tí ó jà rí dáadáa gbà wọn a gbọ́dọ̀ jọ gbẹ̀yìn nínú sí àtiwá wa àtẹ̀sìn wa. ìrẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ wàá kàn já sí pọ̀ǹtanra rẹ̀ dànù. bákan náà ọlọ́run lẹ́dàá wa tún ní wàhálì tó jáàzì wàhálì nù jáàzì ìlẹ̀kọ̀fọ̀ ìjà wọn kan wà wà bí táà sàn wọn lẹ́sàn-án aburú lórí aburú wọn tí wọ́n ṣe yàtọ̀ sáwọn aláìmoore ẹ̀yin ẹ má yà aláìmoore ẹ má jẹ abara moore jẹ ẹ jẹ́ ni tí ó máa dúpẹ́ fọlọ́ lórí dáadáa tó ṣe fún yín nítorí pé tẹ́ ẹ bá ti máa dúpẹ́ fọlọ́ ẹ ní jẹ́ mùsùlùmí tẹ́ bá ti máa dúpẹ́ fọlọ́ ẹ lè jẹ́ olùtẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó rárá ọpẹ́ ara mímọ orí oníkéèyàn má fi islam sílẹ̀ ara ọpẹ́ ara mímọ orí oní àní kéèyàn má dúpẹ́ fọlọ̀ ní gbogbo àyè àti ipò yòówù téèyàn bá wà èèyàn gbọ́dọ̀ jẹ́ wípé wíwo àwọn ẹni tó ń ní nǹkan lé ayé jù yàn lọ ni ó mú kí ahẹ́yìn wúwo sáti dúpẹ́ fọlọ̀ orí tọ́lọ̀ ń ṣe fún ọ pọ̀ àwọn ẹni tó jù lọ nílé ayé wọ́n lọ jáǹtì rẹ́rẹ́ yìí ṣe dandan ní kò mọ̀ wọn tó ṣùgbọ́n tó da jù nù ó rí i pé àwọn kan wà tí wọ́n jù ọ lọ àwọn kan wà tí wọ́n náà jù lọ kọ́lọ̀ ẹlẹ́dàá ti ṣe ilé ayé nù kọ́mọ́ wá wà àwọn ẹni tó jù ọ lọ lásán kò ní jẹ́ kí orí tọ́lọ̀ ń ṣe fún ọkọ hàn sí ọ kàkà kó dúpẹ́ fọlọ̀ àìmọ̀ orí lọ́ọ̀ máa ṣe torí ẹ àwọn aláìmoore lọ́lọ́ máa ń san lẹ́sàn aburú o torí tó bá ti dá aláìmoore ètò súnmọ́ náà ni kò ní sin lọ ètò súnmọ́ náà ni kò ní jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni inna qad uhiya ilayna anna al-'adaba 'ala man kadhdhaba wa tawalla dájúdájú wọn ti ránṣẹ́ sáwàá o wípé ìyá kò ní jẹ nìkan àyàfi àwọn ẹni tó ṣe é pé wọ́n pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n sì tàkìtì pàkọ́ sí ìlànà rẹ̀ ẹni tí yọ jẹ ẹni tó bá nírọ́ lọ́lọ́run pa ìrọ́lá nàbì Muhammad sallallahu alaihi wasallam ń pa wọ́n á pè kọ́sẹ́ ọ̀tàkìtì pàkọ́ ó ní rárá o mo wọ̀ lẹ́sìn kankan ṣe nínú àwọn ẹ̀sìn tẹ́ ń pè ń lọ síbi rẹ̀ o àwọn eléyìí ni yóò jẹ o inna qad uhiya ilayna anna al-'adhaba 'ala man kadhaba wa tawalla dájúdájú àwa o wọ́n ti ránṣẹ́ sí wa ká mà pé dájúdájú ẹni tó pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó pe ẹ̀sìn ìsìláàmù nírọ́ tó fi ànábì sallallahu alaihi wasallam nírọ́ àwọn ènìyàn jẹ o ẹni tó tàkìtì pàkọ́kọ́ yìí sẹ́sìn ọlọ́run ọkọ̀ yìí sí ìlànà ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ènìyàn jẹ o ìwọ òpọ̀rọ̀ ọlọ́run nírọ́ òpò ànábì ló kù rọ́ ó sì kọ̀yìn sẹ́sìn ọlọ́run kí lọ́ọ́ á níran kan kó dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba sí ọlọ́run ni wa rahmati wasi'at kulla shay' ìkẹ́ ìmí ọlọ́run kárí gbogbo nǹkan kò sí nǹkan kan tí kì ọlọ́run ọba òde bẹ̀ gbogbo nǹkan pátá porongodo ní kì ọlọ́run ọba dé bẹ̀ tó ń ti pé ó wá nu hadith léyìí tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ wípé ọlọ́run ní ọgọ́rùn-ún kẹ́ni mo dá ṣùgbọ́n ẹ̀yọ̀ kan ni mo fi sílẹ̀. nínú ọgọ́rin mọ́kàndínlọ́gọ́rùn ọlọ́run tú sílẹ̀ ẹyọ kan lọ́lọ́run tú sílẹ̀ ẹyọ náà lọ́lọ́run ròyìn fún wa ìpọ́kárí gbogbo nǹkan wa rahmati wasi'at kulla shay bọ́lá yẹn lẹ́dàá bá fún kálukú wa ní tó béèrè tọ́tọ́rọ̀ eléyìí ò dín kankan kù nínú kí ọlọ́run tọ́lá yẹn lẹ́dàá tó bá ṣe ní tí kálukú wa fojú sùn fún kọ́dà yìí tó fojú sùn tó ọmọ nípa rẹ̀ kò ní dín kankan kù nínú kẹsí ń bẹ lọ́dọ̀ lọ kí wọ́n lọ sọ̀rọ̀ ìdínú sí kí lọ jákèsì níbi àfiríkì ọlọ wa rahmati wasi'at kulla shay nínú kí Ọlọ́run ilé ìtọ́lọ̀ ń sọ lẹ̀ nínú rẹ̀ làwọn kẹfẹ́ rí náà ti ń jẹ nínú rẹ̀ náà ti mú láyé ń bì inú rẹ̀ làwọn náà ti ń gbáyé gbádùn inú rẹ̀ nílé wọn ti ń fẹ́lẹ́lẹ́ tí wọ́n ti ń jẹni tó ṣe wípé àwọn náà wọn à rí ìdààmú nínú àti mí atẹ́gùn ìṣòro nínú àti mú mi pákáleke nínú àti jẹun nínú kí ọlọ́run tó ń ti pé kékeré ni wọn torí pé ọlọ́run wa arrahmanu arrahim. Ar-Rahman ọba àjọkẹ́ ayé ni ọba aláàánú jùlọ ti ń ṣàánú gbogbo ẹ̀dá rẹ̀ láyé ń bì. àwọn kò fà ọ́ táwọn jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tí wọn kì í sin lọ́n tó bá jẹ́ pélé ayé bá jámọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run kò bá ti jẹ́ kí wọ́n rí omi kọ́pù kan mú nu ilé ayé yìí ọlọ́run máa ń fún gbogbo ẹni tó fẹ́ àtẹni tí ọ̀fẹ́ ilé ayé wọ́n fún ọ láyé wọ́n fún ọ lọ́lá wọ́n fún ọ nípò wọ́n bu owó fún ọ jantirẹrẹ ọkọ́lé lọ jàrá kò túmọ̀ sí lọ́n fẹ́ràn rẹ̀ kò túmọ̀ sí jámà kankan lọ́dọ̀ lọ nítorí pé ayé ọ̀jámà kankan lọ́dọ̀ lọ anabi muhammed sallallahu alayhi wa alihi ó wáyé pé ilé ayé gbogbo ilé ayé ọba àwọn ìyẹ́ kọba ti jẹ́ kíkẹ́ fèrè oró mi kọ́pù kan múnú ẹ̀ yẹn ni kíkọ german kankan kò tiẹ̀ ní kò ní òṣùwọ̀n kankan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí á lọ fẹ́ tẹ̀ bàtí sí tó á jẹ́ pé ilé ayé nìkan lọ fálà fún tiẹ̀ ìwọ òrónú àlùkìyàmà rí òrónú kọ́ fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ọba rí ó tiẹ̀ ràn kàn àti sóríire ọ̀gá ti sanra rẹ̀ dànù sábà ni wọ́n ń ṣe ìwọ máa ta ìwà wúlígáǹtì ibẹ̀ ni wọ́n máa bọ̀ wọ́n á sọ yìí ẹ àlìjánà kìíní àlìjánà kìíní sẹ́rù àwọn wọ̀nyí wá ní màlẹ́kà kan wà rà mú tí wọ́n sọ sí náà kò síbi fẹ́ǹsì àlìjánà ó ti ga tó àwọn òfò àwọn bọ́ẹ̀ à àánú sẹ́mi fún ẹ kò dá nǹkan mà kò dá nǹkan mà kò dákàmà torí ẹ̀ ká gbìyànjú láti má jà kàn àmọ́ ká má gbàgbé láti ṣiṣẹ́ nítorí pé tó bá yẹ pé èyí bá ṣiṣẹ́ ọkàn ń ran kàn lásán ni wọ́n kàn tanra rẹ̀ dànù méjèèjì gbọ́dọ̀ pàdé lọ́dọ̀ múmìnì àdìsí tí wọ́n á mú wá ń bí alákọ̀ọ́kọ́ ó wá látọ̀dọ̀ Ubadah ibn Samit. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه وأن الجنة حق وأن النار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه وفي رواية لمسلم شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار الواوي هو لا تدع عبادة ابن الصامت الأنصاري رضي الله عنه ولا نبي محمد sallallahu alayhi wa sallam wọ́n ní man shahida an la ilaha illallah ẹnikẹ́ni tó bá jẹ́rìí bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tó bá wá jẹ́rìí wípé Allah nìkan òun ló tọ́ káfòdodo jọ́sìn fún ọgbọ́dọ̀ rí dájú sáká fún ìsìn lódodo torí pé mo gbà bẹ́ẹ̀ ní ìsìnfíṣe wa hù kò nítumà kò nítumà rárá bó ń ṣe ń sin lọ ló tó ń fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ó sin lọ rárá torí wọn sọ pé wahdahu la sharika lahu Allahu azza wa jalla lónìkan iná nìkan lọ́jẹ̀rì kó nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí káfọ́ òdodo jọ́sìn òun nìkan ọ gbọ́dọ̀ da lúrú papọ̀ mọ́sápà ọ gbọ́dọ̀ pé nǹkan mí ìyàtọ̀ sí Allah gbogbo ẹnikẹ́ni tó gbọ́ lọ́n gbọ́ tó tún gba nǹkan mí gbọ́ pẹ̀lú ẹ̀ tó ń sin lọ́n tó tún sin nǹkan mí pẹ̀lú ẹ̀ ọ̀sẹ̀ bọ́lá á pè ọ̀wé yìí tó ń ṣe lórúkọ fún Islam tí ẹbọ ti kún fún ọ ẹbọ ti ba gbogbo ẹ̀jẹ̀ mọ́ lọ fa anta mushrikun kafir ọ̀sẹ̀ bọ́ kèfèrí lásán ni ọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí lójú méjèèjì tí ó sì ní ṣe islam bí ó yí ọ pé ìṣe mùsùlùmí nítorí pé islam ohun òbúkátà rẹ rárárárá àwa là ń bùkátà rẹ àwa la fẹ́ ṣoríire tóbi jẹ́ pé àní jẹ́ kí bàálù rẹ̀ ó fò mọ́ wa lọ́wọ́ torí bàálù kí ẹ̀ fò kí ẹ̀ kó dúró torí ẹ̀ àwa là ń bùkátà islam islam kan ló ń bùkátà wa ọmọ wa sẹ́sìn munafik ọ̀jẹ̀ pé bó ń ṣe ń forí kalẹ̀ fọlọ̀ tó tún ń forí kalẹ̀ fóòsà bó ti ṣe ń ṣe islam tó tún ń ṣẹbọ sóòsà káfìrí lásán ni ọ ọmọ ma islam ni kò sí ẹ̀sìn kan táwọn èèyàn ń ṣe láyé yìí tọ́tako ká sóòsà tọ́tako ká máa ṣẹbọ tọ́tako ká fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọ bíi islam torí ẹ̀sẹ̀ bá ti gbẹ́ nìkan lórí òṣùwọ̀n tẹ́lẹ̀ pé kò bọ́ lọ́wọ́ ẹbọ kò bọ́ lọ́wọ́ àǹsóòtà ẹ ti gbogbo ẹnu pè ní káfíìrì ẹ ti gbogbo ẹnu pè lọ́sẹ̀ bọ nítorí pé wọ́n kì í ṣe ìsìláàmù súkẹ́súkẹ́ kéèyàn wá jẹ́ mùsùlùmí wọ́n yìí ṣe láàbọ̀ àbọ̀ kéèyàn jẹ́ mùsùlùmí torí pé gbogbo tó bá ti lè ra gbálé tó tako ìsìláàmù yẹn kò kéré o ìṣe ni ó jẹ jẹjẹrẹ tí ó gbogbo ìsìláàmù rẹ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹjẹrẹ ìgbà nǹkan jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa jẹ́ àmọ́ tí bá ti dáwọ́lé ká dáwọ́lé gbogbo sẹ́rẹ̀ bàjẹ́ walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka wa latakunanna mina al-khasirin dájú àti ránṣẹ́ sí ọ àti ránṣẹ́ tó síwájú rẹ nínú àwọn ànábì Ọlọ́run pé tọ́ ọba lọ ṣẹbọ sọ́lọ́run ọba pínrín ọlọ́run ni mo búra pé iṣẹ́ rẹ̀ ọba jẹ iṣẹ́ rẹ̀ ọba jẹ wọ́n sọ bẹ́ẹ̀ bá nàbì wọ́n á kúrú ntì wọ́n lọ́wọ́ kù iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ iṣẹ́ rẹ̀ ò ní dámẹ́jì tọ́ba ti lè ṣẹbọ sọ́lọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n sọ léde Yorùbá wọ́n lẹ́ni tó bá gbọ́ oríire ló ṣe ẹ̀rí pé wọ́n ní laqad asma'ta lawna dayta hayyan ولكن لا حياة لمن تنادي، ohun rẹ tó ń fi ń pariwo ẹsẹ tó ń fi ń kígbe rárá ó tó ó tó gbọ́ tó bá ti pa àwọn alàyè lọ bá ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn òkú ló ń gbọ́rọ̀ rẹ̀ ìdínú tí ò fi wúlò fún wa ìrẹsì tí máa ń ṣàlàyé ẹ̀sìn Islam tọ́gbalé tọ́gbapò nítorí ẹ̀ka àwùjọ wọn yí padà kí gbogbo yẹn ó di mùsùlùmí. tó bá ní à ah, ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń gbọ́ àgbọ́gbọ́n sí ni á sọ pé kọ̀ yà wá lẹ́nu torí kó kù ni wá ajá tí ó sì sọnù kìí gbọ́ fèrè ọlọ́dẹ máa ń tọ́lọ̀ fẹ́ fàyọ̀ ni látàrí àlàyé Islam tí gbogbo èèyàn ń gbọ́ ó ti ó ti ṣiṣẹ́ rẹ̀ lọ́dọ̀ lọ kìí ṣe dandan kí ẹ gba Islam àmọ́ kò sí àwáwí kan tó sọ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀lù kìí àmàmà rusulan mubashirina wa لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما الله لا ورانسي هم أو يسيرانسي الله أن سلطان أبي صفاويا يعني. أولي أسيوان مبشرين ni afunni rodun wọ́n mú ń rírí àkìlọ̀ fún ni kí ló dé ìwọ lọ́n tó fi ṣe wọ́n bẹ́ẹ̀ lè aláyẹ̀kúnà lè nẹ́ẹ̀sì àlùlọ́ọ̀hìn ọ̀jẹ̀tún bàdé rúṣù torí káwọn èèyàn máa ń ní àwa wí kan tí wọ́n wí fọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ torí rẹ̀ ó ti ṣiṣẹ́ rẹ̀ o òní kankan tó sọ fọlọ àwọn ah, Ọlọ́run wàlúwà tó bá ń pa ti ní sàlàyé ẹsìn fún wa ni àwọn ah, ní sàlàgídí bẹ́ẹ̀ a lọ ń parọ́ o ti gbọ́ kí ló dé tó ṣe ó ti tó lọ́dọ̀ lọ torí ẹ̀ lọ́dọ̀ ṣe ti àwọn èèyàn lọ sí gbogbo òlu ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó ọ̀fẹ́ gbé láyé ọlọ́mọ ọjọ́ kò mẹ́ nítorí pọ́lọ́ fẹ́ ti fà nǹkan yọ ebi ẹ gbọ́rọ̀ mi ẹ sì gbálàyé látọ̀dọ̀ àwọn ẹni tó fún yín nípa ànábì mi ìhàwó lọ sí i wọ́n ní mọ̀sẹ̀ bọ̀ ìgbà náà lẹ́lòmíì tún tẹ náà máa pé kí ni òní òfin wá ni àbẹ́ ẹ̀tì ẹ̀ gbọ́rọ̀ bọ́lá wọn bá ṣèṣì rò fún mi tí ó pè ọ́ sí ni bẹ́ẹ̀ ni ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ wá rẹ jiná tó bá jiná tán kọ́ wá mà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ti gbogbo àwáwí ó ti gbogbo àròsọ torí pé wọ́n ti ṣàlàyé fún ọ wọ́lọ́ gbọ́lọ́ tẹ́lú wọ́lọ́ sọ pé o ní ọ̀nà ẹ̀bùrú kan tó o fẹ́ gbà bọ́nà bọ́nà ẹ̀bùrú bá wà lẹ́yìn bí bọ́nà ẹ̀bùrú kan bá wà tó lè bá wà lè jẹ́nà tó ní wọná á rí njọ́ nà torí ẹ̀ kọ́ gbọ́lọ́ lódodo kọ́ ọmọ nínú ìjọsìn ẹ àwọn yóò bínú àwọn èèyàn wọn fàpá jánu kakọ́ má fi jánu kí ni èmi ò lè jẹ́ kẹ́nìkan sọ mi do lórí ibú bẹ́ẹ̀ ni gbogbo lórí ilé máa sọ sese àwọn èèyàn bàbá kan ó ní ẹ ẹ má bá mi sọ̀rọ̀ islam èmi náà ti mọ̀ kó dodo ní islam ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ojú ń tì mí táwọn tí wọ́n bá lọ gba islam àwọn bàbá àwọn ni wọ́n kó kiri ó wọlé yìí ẹ gbọ́rọ̀ ó sì yà jẹ wọ́n sọ fún pé tẹ́ ẹ bá gba islam ẹ máa sì yà jẹ ó ní ẹ sọ pé ẹ jẹ kése lásán ẹ sì jẹ torí lòun náà lọ sí Jerusalem ó ní ìgbà táwọn fẹ́ wo àwọn àyè kan mọ́ ní mọ́sálásí ní dákun ìgbà tó ọ̀dà kankan mọ́ mọ́sálásí lẹ́fẹ̀ẹ́ wọ̀ torí wọ́n kọ́ Masjid al-Aqsa ó ní wọ́n ní káwọn máa ṣe irú níta ìmọ̀ ṣe àlọ́ àlá wọn pè é wọ́n ní káwọn náà dúró àwọn tún tẹ̀ sọ láti wọ́n pè é ó ní tí ìbá ṣe pé wọ́n tí ìbá ṣe pé wọ́n sọ ọ lẹ́nu ìsọ́nù èèyàn kí lọ́jà mọ́lẹ́gbẹ̀dà á ẹ̀kọ́ ronú ẹ̀ dáadáa tó lẹ́nu mi ń tẹ́ra rẹ̀ dànù wọ́n sọlú ẹ̀ lẹ́nu àwọn èèyàn wá lé èèyàn rẹ̀ lé wọ́n sọ lẹ́nu wọn ò lé tó jà hànàmà torí ẹ̀ oníkálukú akójúra rẹ̀ ju ara rẹ̀ gbogbo nọ́ńsẹ̀nsì tó ń gbé kárí rẹ̀ lọ́ọ́ fọ́dánù kí ni kí lóyún fi ọ́ sí ó lálẹ́ jẹ́ náà àbóní náà ni. ọlọ́run ti fi dá ọ ó ka ẹ̀ ọdọ ó fún ọ létí ọ̀ ń kásìkò ọlọ́mọ ọlọ́wọ́ ọmọdé ni mí ti bàlágà tó o bá kú òtítọ́ wọn náà tí ẹ̀ fifteen years ni ọmọ fifteen years tó wọ náà ọmọ rẹ ti years ní yarí mọ ọlọ́wọ́n lé pòun ní lọ́mọ́síláṣí ẹ̀ ọmọ wa fò sálẹ̀ òkú ẹni àwa ti sọ láti sí la sọ láti sọ dàrú síbi ọmọdé báyìí ni àà eléyìí ti tó wọná láti fi ọdún mẹ́ta sẹ́yìn eléyìí fi hàn pé ẹjẹ abára wa sọ ní sòdodo ọ̀rọ̀ oníkálukú tó bá da sọ borí tó bá fẹ́ sùn òtútù kúkú mú lọ́tọ̀ọ́ lásìkò yìí tó bá da blanketi ẹ borí bílẹ̀ eléyìí mo bá wà nù sàárè báyìí ṣé dáadáa ni mo fẹ́ máa rí àbá burú kó tó dijọ́ gbẹ̀ndàlùkìyàmù. iṣẹ́ rẹ náà ni ọmọ bá ọ jù èwo lọ fẹ́ rí wọ́n ní kó o tètè múra láti sìn ọ̀rọ̀ pé la wà ọjọ́ alẹ́ là ń tọrọ alẹ́ kí ni ọmọ alẹ́ ti súnmọ́ ọ lọ. dádì mi wọn wọ àádọ́rin kí wọ́n tó kú ìwà á jẹ́ dádì rẹ̀ ọjọ́ ni ó torí ẹ ẹjẹ ká tètè bára wa sọ ti sòdodo ọ̀rọ̀ ìwọ fúnra rẹ sòdodo ọ̀rọ̀ fúnra rẹ gbìyànjú láti rí i pé òun palẹ̀ mọ́ torí pé èyí ń sọ pé mo ti wálé ayé ni wàláì ṣùgbọ́n ìṣòro ti ń bẹ wájú wa ọkọjà nọ́ọ̀sẹ̀s táwọn èèyàn lò gbèsè ayé wọn yìí fún. wọ́n á wí sí àwọn náà dá tẹ̀lé légún lẹ́yìn wọ́n pé àwọn àṣà bàbá ńlá yìí kásà bàbá ńlá rẹ̀ ó gbé ọ àwíjá àwọn anìkèrè kan mú fún burẹ́mà àwọn náà tún jáde wọn ń torí tọ́lọ̀ ṣé eléyìí ni ó gbé wá àlùjánnà lọ́pọ̀lọpọ̀ ó ní ẹ eh, torí pé díẹ̀ ọmọkùnrin ò tó ó kó oògùn wọlé lóru ó sì kú láàárọ̀ sẹ́wọ̀n kó oògùn ṣiṣẹ́ ikú ló gbé wọlé abẹ́rẹ́ ni lálẹ́ sàárọ̀ ó fún lọ́rùn pàdé sòwúngbà sani tọ́lọ́ ni kò ṣe bí wọn bá ti kọ̀ láti ṣe tọ́lọ́ ìyẹn dilẹ̀ ìyẹn dilẹ̀ tó tali tó bá ti kọ̀ láti ṣe tọ́lọ́ wàláì wá ṣe tàṣẹ tán ìyẹn dilẹ̀ ìwọ ló gbìyànjú láti fi tọ́lọ́ ńgbà tàṣẹ tán nídàánù lọ́wọ́ bá ti wá rí gbogbo eléyìí ṣe kí ni láàrí rẹ̀ kí láǹfààní olùpẹ̀lẹ̀ ayé àkànjẹ búrẹ́dì àtẹ̀wá ni ó tún fi dòdò kún gbà mí gbogbo eléyìí rọ lásán so ká gbìyànjú láti jẹ́ pa aṣọ ọlọ́run lọ́kàn ṣoṣo nù jọ ó dùn máa gbọ́ àwọn àdìsí yẹn ṣé ìwọ lè ṣe ìwọ ní ìdíjọ́ pé tí sòrò bá dé ẹ máa gbọ́ àwọn àṣà tí yorùbá máa dáhùn ẹ ti pé ẹ gbọ́ pọ̀ nù ṣe ti yorùbá wallahi pé ah, ẹni tí nǹkan bá dé bá ló lè ròyìn o gbogbo sẹ́kù wallahi sẹ́kù wallahi àfa èèyàn gbọ́dọ̀ mú nǹkan mímọ́ yorùbá lẹ́wọ̀ yorùbá lẹ́wù torí ọ̀pọ̀lọpọ̀ wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ nù wa ètò pọ̀jù nù wa gbọ́lọ́ngbọ́ àfikọ́jẹ́ pọ̀sẹ̀ bọ́ tún ni wa. jọ́njọ́ lẹ́wọ̀ abọ̀ lọ́wọ́ rẹ̀ olórí ibú kan tún fẹ́ ó ń pọ̀kà kú lọ wá ní tí wọ́n bá ti gbóhùn sínú sàárè àwọn tíra tó ń di yìí fún ó fi ń lórí ẹgbọ́rọ̀ yóò fi tíra bá màláíkà jà lọ. a'udhu billahi minash shaitanir rajim ibi tó le burúkú o tún sọ pé kí wọ́n gbé tíra ẹ̀rìn gbogbo kúndí kan tó ń di ìranù tó di láyé tí òfin ọmọ kù ó fi jàjà lọ tó gbogbo àwọn eléyìí ń bùkátà kọjá pé kálukú pera rẹ̀ ó pàkíyèsí ara rẹ̀ ti ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn. bọ́ bá sin lọ́run lódodo wàá kú bọ́ọ̀bá sẹ́lọ̀n sàǹsàn wàá kú so tọ́ba lọ oníkálukú ní dákẹ́ rí anábì sallallahu alaihi wasallam torúkẹ́ lómi inú àwọn yorùbá yẹn yóò sọ pé sẹ́yìn ti lọ kábọ̀ tí a rí ti ṣẹlẹ̀ lọ́nà kọ́dà rí ju rírí lọ torí pọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ ní ìwọ̀n àgbàgbọ́ anábì ròyìn kan fún mi ní ìgbàgbọ́ kí ni mo tún fẹ́ gbàgbọ́ mọ́ kí ni mo tún fẹ́ gbàgbọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam sọ pé lawla alla tadafanu tí ìbá ṣe pé ìbẹ̀rù kí ẹ má tún bí òkú sí má mi bá bẹ lọ́n kó mẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sàárè irú ètò ọlọ́run fún mi gbọ́ dókítà ń bá ń gbọ́ òkú tó bá kú ibi tó bá ṣe lọ́wọ́ àmọ́ torí gbogbo ariwo tá à ń gbọ́ yìí báyìí ọ̀yà ti rà á bẹ̀rù anábì nítorí ìbẹ̀rù kọ́mẹ́jẹpẹ́ ní gbókùsì mání ìbá bẹ́lọ̀ kọ́mẹ́yìn náà máa gbọ́ irun tí ń fèmí gbọ́ nínú yà tí ń jẹ àwọn tó wà nù sàrè. ilé ìtumọ̀ sí pé wàláhì àfi kọ́ lọ́n dákun kọ́ dákun kọ́ dákun kọ́ sànù wà kó fún wa lẹ́sìn ṣe táàfin sóríire ìwádìí bá jókòó sí báwọn yẹn ṣe mú gbèsè ayé láwùjọ Yorùbá wa yìí tí wọn kẹsìn kún kankan tí wọn kẹsìn fún kankan à ọlọ́mọdé yẹn ò sórí ibò ni torí ẹ iná làásẹ̀ fi ń tọyín létí nìsín wípé ìdánilẹ́kọ̀ọ́ wa hudan wa bushra eléyìí tí ó wà lóṣù tí ń bọ̀ yìí kákọ̀ọ́lé rẹ̀ ó máa jẹ́ ìsìláàmù tó kà fún so àkọlé rẹ̀ nù ìsìláàmù tó kà fún. Mm, ọ̀rọ̀ púpọ̀ lọ wá sí mi lórí ń parẹ tí mo fi rí pé yes tọpíkì yìí ẹkọ jẹ patrick ìsìláàmù tó kà kún tọ ẹjẹ àti wọn bá wọn tó bá wọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa lérò pẹ̀lú family plan. wọ́n bá wọn. kí ni nǹkan gbà lérò pẹ̀lú family plan? ìbálò sọ fún ọ kíkọ jà kì í ṣe gbogbo ìgbà ní ọjà ní ọ̀làyé ní. Thank you wá ti parí àìlò ẹ̀kọ́ àti ìgbẹ̀ ọkọ̀ lágbàá inú nǹkan sáré lórí ọkọ̀ náà. alhamdulillah ó ní tí èèyàn bá ń ṣe medical doctor àwọn sì ti gbọ́ pé family planning ọ̀dà tó sì jẹ́ pé wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kó fáwọn lóògùn family planning bó ni ó ti máa ṣe. akọ́ni pé a ti ṣe àlàyé rẹpẹtẹ lórí ọ̀rọ̀ family planning tó bá jẹ́ pé nǹkan gbà lérò pẹ̀lú ẹ̀ kìí ṣe ìfòpin sọ́mọ bíbí ìfààlà sọ́mọ bíbí ni tó wá ṣẹlẹ̀ fóbìnrin tí wọ́n fẹ́ fààlà sọ́mọ bíbí fún kìí rọrùn kìí rọgbọ tí ọba bímọ iṣẹ́ abẹ ni máa bá dé wọ́n ṣẹ̀ bí kan kò tí ì josù kan lọ so ọkọ rẹ̀ ń tún bá ní ìbálòpọ̀ ó lè dóyún lọ́nà tó ti pé ó lè kó ìpalára bálàáfíà rẹ̀ bálàáfíà ọmọ tí wọ́n bí kò burúkú ọ̀rọ̀ àfàlàfo sí i ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé ní tí wọ́n lò yọ jẹ́ nǹkan tó ṣe pé ńgbà tí wọ́n bá fẹ́ lóyún oyún ò ní wá mọ́ kò sì gbọ́dọ̀ jẹ́ ní tó lè kó ìpalára bá àlàáfíà obìnrin yẹn àtọkọ rẹ̀ àmọ́ tó bá yẹ pé ní ẹfẹ́ sòfin sọ́mọ bíbí ni gbogbo nǹkan tẹ bá lò kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ islam ọgbà kọ́ sọpọ̀ fẹ́ fòpin sọ́mọ bíbí báyà látàrí pé ẹ fẹ́ kó àpò òbí dànù àbí ẹ tẹ fẹ́ sọ̀rọ̀ dá méjì ẹ̀ sínú so gbogbo ẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ kọ́jà èyí tí wọ́n fẹ́ fi fàlàfo sọ́mọ bíbí wọn gbọ́dọ̀ kíyèsí dáadáa wọn bẹ nínú rẹ̀ sọ pé tó má ti lè ti bóbìnrin lọ́wọ́ bí abẹ́rẹ́ orí burúkú lè máa fọ́ gbogbo gbà tí ò ní gbádùn ayé rẹ̀ mọ́ àmọ́ ẹni tó rán dérò rẹ̀ ń sẹ́ àwọn sàhábà nàbì Muhammad sallallahu alaihi wa sallam àwọn jẹ́ ni tí máa ń ṣe al-azl al-azl òun náà ní kíkọ́ ń bá ń bóbìnrin lò tó bá kú fẹ̀rẹ̀ pé kọ́ ọjà ọjà dì ṣé lẹ́yìn náà ló ti dáa jù torí ti kó tọ́lọ̀ ń bá kọ pé yóò dọ̀ ọmọ yóò doyún yóò doyún yóò dọ̀ ọmọ náà òní sọ pé wọ tọ́ndà síta kínkínní lè ti kán kínkínní tọ́kán náà ti tó dẹ́gà tó pọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn tó wá pé béèrè tí à ń béèrè ni pé àwọn ti ṣe medical doctor àwọn máa bá yàn sẹ́yìn tí ń tọ́jà làwọn ń ṣe àìpọ̀ dàrán nìyí ìṣẹ́kíṣẹ́ lẹ̀ ń sìn ṣe ẹ palẹ̀ mọ́ ẹ̀ dáhùn ẹ dáhùn tọ́lọ̀ ń bá bí yín léèrè adúrò ẹ̀ níjà ti gbà nígbà tó bá di lọ́la gbé nìdàlùkè yá mi ìbéèrè kejì kí lè pè é. àwọn obìnrin tó ti parí nǹkan oṣù tí ò ti wẹ̀ tọkọ rẹ̀ wá kọlù àwọn méjèèjì dáràn àwọn tó bá fi tipátipá lọ́kọ́ fi mú tó dé lọ́wọ́ tó dé lẹ́sẹ̀ tọ́ra mú so obìnrin yẹn ọ̀daràn ọkùnrin lọ so ìtaràn rẹ̀ náà ní kí wọ́n ṣe nẹ́sùn dìínàrù ìdajì dìínàrù yóò fi tọrẹ that is ó kéré jù kápé ten thousand naira sẹ́wọ̀n pé tó wá di lọ́la aláàárọ̀ sọ̀ra náà. alhamdulilayi wọn lé nìkan kú ó sì jẹ́ mùsùlùmí wọn á fa ọmọ mẹ́jọ sáyé àwọn ọmọ mẹ́jọ yẹn wọn jẹ́ ọkùnrin àti obìnrin ilé olójú mẹ́jọ ọmọ mẹ́jọ ṣùgbọ́n méjì nínú àwọn ọmọ yẹn àwọn ti fi islam sílẹ̀ wọ́n ti di kèfèrí báwo ni wọ́n ti ṣe pín ojúlé mẹ́jọ fọmọ mẹ́fà báyìí àkọ́kọ́ ẹ gbìyànjú láti máa wá lè kí o nítorí pé láì wá lè kí o èèyàn lè jólùmọ̀ nípa ẹ̀ a sì ti sọ fún yín a tún ti sọ a ti sọ pé náà aburú ti ń bẹ lára àwọn èèyàn lò yìí ó wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ kálukú sì fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn olódò burúkú tó fẹ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn ṣòbó ló ṣe ní wá ti àwọn èèyàn lọ́nà lẹ́yìn tí wọ́n ti tìǹà so nítorí ẹ̀ àwọn èyí ṣàlàyé mọ́ọ̀sẹ̀ pínpín báyìí tòró ní ọ̀kan nínú tó le jù nínú al-fiqh so nítorí ẹ̀ tó bá fẹ́ kọ́ yọ̀ wá kọ́ ni eléyìí jẹ́ bó ṣe jẹ́ láti àwọn ìlú náà báwọn náà ṣe máa fẹ́ dàbí ọgbọ́n nù pé bóò ní sẹ́yìn kaba kó tó àwọn iye wa ọ̀ wá kọ́ torí bẹ́ẹ̀ nìyẹn ṣe máa dolùmọ̀ sọ àpékè ṣe fóònù làwọn náà fi kẹ́kọ̀ọ́ àbí òye wa sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. وأنه أول علم يفقد في الأرض حتى لا يكاد يوجد wọ́n lọ ní ìmọ̀ alákọ̀ọ́kọ́ tí ọ̀pọ̀ sọnù láyé yìí débi pé á fẹ́ mọ̀rìmá ìmọ̀ abáṣẹ́ńkínégún eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ kọ́dà kó ṣe yàrá kan ló fi lẹ̀ sáyé kọ́ fọmọ táwùsàn lè àwọn òfin á pin dáadáa dáadáa kálukú sì gbà tiẹ̀ àmọ́ ọkọ̀ mà nípa rẹ̀ náà ni. ìbéèrè ẹlẹ́kejì ẹni wọ́n sọ wípé ẹnikẹ́ni tó má fi lè rámù tó dábẹ́ fóbìnrin pínrín wọ́n fi mú rẹ̀ dànù kí ni kí àwọn mùsùlùmí ó ṣe gbàgbé pé ní orúkọ ìjọba ni wọ́n ń ṣe lẹ́yìn akókò sẹmọ pé àwọn gbogbo orílẹ̀-èdè ilé ayé wọ́n pín sọ́nà méjì wọ́n máa ń pa àwọn kan ní developed nations wọ́n ń pa àwọn kan ní developing nations àwọn tó ti gungi tí wọ́n ti ti ètò àti káfáró tó dá wọn ti gòkè odò nípa pé àwọn ti ní lọ́síwájú kí ni à ń pè ní lọ́síwájú yẹn wọ́n jẹ́ industrial nations wọ́n ń ṣe nǹkan àwa kúmọ́ àìsè nǹkan àmà ń jẹun à ń retí kí wọ́n kó wá fún wa àwọn consumers so àwọn ẹgbẹ́ pera wọn ní developed nation yẹn àwọn ń jẹ́ ayé alákọ̀ọ́kọ́ àwọn àyókù wọn láyé ẹlẹ́kẹta terabos kò sáyé nọ́mbà two o ayé one three so àwọn ní one àwa ni three so kí ni túmọ̀ eléyìí àwọn ẹni tí wọ́n wò pé àwọn ti lọ tí wọ́n bá ti lè sọ̀rọ̀ gbogbo àwa tí wọ́n pè ní third world à ọ̀rọ̀ wọn máa ṣiṣẹ́ ń bí kó tó ṣiṣẹ́ lù wọ́n mo rò pé yé wa yọọ máa ṣiṣẹ́ láwọn orílẹ̀-èdè tiwa kó tó ṣiṣẹ́ lọ́dọ̀ tiwọn torí àwọn tí wọ́n bá pàṣẹ tí wọ́n bá ṣe kínní àwọn ọmọ ìlú wọn máa ronú sí i tó tó tẹ̀lé àbí ò tó tẹ̀lé àwa ń tiwa à kọ́nà àwọn tó kó sọ́jà ta ẹ máa mú ẹni tí ọba ti tẹ̀lé amẹ́ríkà lọ pàṣẹ à britain à france à moscow abẹ́rẹ́ rí nǹkan mọ́ irọ́ lásán so àwọn eléyìí yẹn àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́rì tí wọ́n máa gbé jáde nítorí tako islam nítorí wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí àti owó islam yìí ọlọ́wọ́n bá ní òfin wọn wó etí ọ̀sẹ́kù tí wọ́n bá má tàn islam ò rí báyìí kò jákù rẹ tẹ̀rí láyé ibi tí wọ́n bá wa dé yìí islam kò jákù rẹ tẹ̀rí láyé ibi tí àwọn òyìnbó yẹn bá wa dé yìí nínú kẹta sọ nínú mítìn kan ó ní pé àwọn ò lè kó àlùkùránì kúrò láàrin wa torí pé àwọn mùsùlùmí máa ń ha sórí bó ṣe wà wọn ò sì ní fara sí kàpè kan ajẹ́ pé n ta lè ṣe ni pé kọ́ sẹ́kù láàrin wa àmọ́ kọ́ mọ̀ ní tù màmá síbẹ̀ yìí náà rí lónìí sẹ́ni kan bá ti ń sọ tó wá ní Al-Kùránì ti ń sọ súnmọ́ ká ó ti le jù ó ti le jù táwa ah, lè ṣe léyìí gbogbo ń dẹ́yìnbó ṣe sí ọ wọ́n ti gbìn sí ọ̀la nínú ansilabọ́ọ̀s nínú bílẹ̀ ayé ṣe rí gbogbo bílẹ̀ ayé ṣe lu wọn yìí náà nìsín kìnnìkan gọ́gọ́ kìnnìkan íńtánẹ́ẹ̀tì wọ́n fi àtìgùn kan púpọ̀ ìsì islam sọ pé kó o bóra rẹ láti rí kó o wọ sọtọ da ẹ rí i pé ní ìsìn gbogbo aṣọ tẹ̀ ń wọ ni tó bá gbọ́ kù lóòdé lu amẹ́ríkà rí òòdé england rí òòdé france rí òòdé moscow rí òòdé kìnnìkan ó rí i pé máa ń ṣe múra ni wọ́n náà múra ó tún máa sọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọ̀fẹ́ máa ṣayé bí wọ́n ṣe ń ṣayé tó o bá ti ṣe bí wọ́n ṣe ń ṣe gan wọ́n náà tún máa wúra rẹ pé local so wọ́n ti rí àwọn èèyàn bá débi púpọ̀ torí ẹ̀ àwọn náà sọ pé wọ́n gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin ma nítorí pé àìdábẹ́ fóbìnrin yóò sọ obìnrin di ń tọrọ ọrùn mú fọkùnrin yóò jẹ́ kóbìnrin ó dilẹ̀ fún bàjẹ́ fúnra nù so àwa tí wàá ní kásì ẹ̀ pé o ò lẹ́sìn tí èyí ṣe mùsùlùmí asáwọ̀ àwòlọ́wọ́ àgbà ike kájá ta ká máa ṣàṣẹ́wó kọkùnrin ọmọ ilé obìnrin ká tonti bíìsì náà ti pọ̀ láwùjọ yorùbá yìí tí mùsùlùmí náà bá fi kún pé ẹ má dàbẹ́ fóbìnrin rárá sẹ́wọ̀n kéèsì náà ó tún pelékè sí ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìdábẹ́jọ́ sí islam sọ kò sí nǹkan kan tẹ́nìkan lè kà lófin tó lè parí islam sọ pé kẹ́ ẹ dábẹ́ fóbìnrin àpọ́nlé ni kẹ́ ẹ dábẹ́ fọkùnrin ọ̀ràn àyàn ni ẹ máa wo òyìnbó mùnáfìkì o ó ní dídábẹ́ ọkùnrin gan kò sí lápọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó bá kàn wù ní dábẹ́ lọ́dọ̀ wọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní Zimbabwe àti South Africa wọ́n rí i pé HIV HIVA, AIDS ọ̀pọ̀ ń bẹ̀ gan ṣùgbọ́n wọ́n wá ṣe ìwádìí gbogbogbò kan lórí àwọn ọmọ àlò wọ́n mú àwọn èèyàn nọ́mbà kan wọ́n á rí i pé majority ẹni tí hiv yẹn mú pọ́sìtì àwọn ẹni tí ọ̀dà abẹ́kùnrin àwọn ọkùnrin tí wọ́n dábẹ́ fún àwọn ń sábà bọ́ lọ́wọ́ hiv wọ́n wá gbé ìpolongo jáde láti bí ọdún mélòó sẹ́yìn nísìn pé gbogbo ọkùnrin kọ́ máa dábẹ́ o àwọn ti di pé ìdábẹ́ ọkùnrin ó máa ń prevent wọn níbi hiv ṣé ìdábẹ́ ni ó prevent wọn àbí kẹ́ sáfún zina ó dàbí àwọn ọmọ tí máa ń ṣe NYSC ní Nàìjíríà náà ní orientation camp àwọn ẹni tí wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe dènà HIV wọ́n kó wọn wá bá wọn ọmọ káwọn náà wá wọ́n wá là wọ́n lọ́yẹ̀ wọ́n wá mú igi tí wọ́n yà láwòrán abẹ́ ọkùnrin àwọn ẹni tí ń kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ sì sọ́ra bá burú nìyà o kẹ́lí máa pé bóyìnbó ti fẹ́ káyé yín ó rí inú wọn ń design rẹ̀ fún wọn wàá máa wọ kọ́ńdọ̀m fún igi yẹn tí ẹ̀yin ọkùnrin àwọn ò lè deprive yín níbi kẹ́ ẹ bá àwọn obìnrin lò it is your right fundamental human right. láàárọ̀ làwọn akọ̀wé tẹ ilé àbílà fún ọmọ bára wọn ṣe jìnnà ẹnì kí wọ́n ṣe ìwádìí kan ní nàìjíríà láìpẹ́ ọ̀rọ̀ ní mú ní kọlu ra wọn jáde wọ́n ṣe ìwádìí kan láìpẹ́ yìí nàìjíríà wọ́n ní gbogbo six geographical zones níbo lọmọ ọkọ pọ̀ sí níbo lọmọ àlè pọ̀ sí <laughs> àwọn pòfẹ́sọ̀ kan ní àwọn wádìí eléyìí fẹ́ẹ́ rí i pé ah, wọ́n pọ̀ lọ́yìn àwọn south yìí o àwọn ọmọ ìsìnà pọ̀ bàjẹ́ tẹ̀sẹ̀ hmm. ah, ní jẹ́rú àwọn ẹgbẹ́ náà ń fẹ́ra wọn kẹ́ ẹgbẹ́ oyún náà ń gbé lọ ilé ọkọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tọ́ wọ́n wà mọ̀ sọ fún yín pé ẹni máa bára yín sùn láti inú kámpù gan sọ̀sí torí pé ọkùnrin lè máa wú obìnrin kóbìnrin ọmọ wú ọkùnrin tó ẹwà fúnra yín náà ni but láti dènà hiv ẹ sá máa lo condom ẹ wo bẹ́ẹ̀ sì máa wọ̀ ọ́. sọ̀sẹ́ ẹ̀ mọ̀ pé gbogbo aburú yìí àwọn ń pè yín lọ sídìí bẹ́ẹ̀ sì ṣe jẹ́ ẹni tó ṣe wípé ẹ jìnnà sẹ́sìn ọlọ́run àwọn ọmọ mùsùlùmí wa ń takò wọn pé ah ẹ pé kí máa ṣe kíní yìí báyìí fi dènà rẹ̀ ẹ sọ pé kí máa lo condom sẹ́ǹfà ayé jẹ́ ní àbíkíní no this is what we are supposed to tell people so ọ̀rọ̀ pé eh, ẹ máa ń ṣe ìsìn ẹ máa ń ṣe kíní ah <laughs> mọ́tíláṣí làwọn wà <laughs> subhanallah eléyìí túmọ̀ sí pé islam ti wá ó ní ibi òkè abẹ́ obìnrin tó dàbí ogbé orí adìẹ ìnìkan ọ̀rọ̀ adé kínkínní kínkínní tẹ́kí tí wọ́n bá mọ̀ adé gan ó lè má ṣẹ̀jẹ̀ kìí ṣe pé kọ́ mọ́tò jẹ́ pé kò ní fílìn rárá rárá àmọ́ kí fílìn ọmọ pọ̀ lápọ̀jù tóbìnrin kí tá tẹ̀ lọ́kùnrin tí ọmọ lè kábi ajá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Naam.

ni àlàyé tó wà nípa pépé tó máa bá ń dàgbà tó bá tó ti ṣe àti pépé tó bá kú lórí ẹ̀ sí ọ̀rọ̀ ní pẹ́pẹ́ náà. àkọ́kọ́ ni pé wọ́n láwọn gbọ́ pàdé títà nàbì sallallahu alaihi wasallam sọ pé lọ́jọ́ kọ̀ méje wà tọ́lọ́ ó kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ tí ò ní sí bòjì àfi tọ́lọ́ akọ́kọ́ gbọ́ yìí bòjì tá ń sọ yẹn kì í sì pé bòjì tí ó ẹsẹ̀ látọ̀dọ̀ lọ sẹ́yìn bá lọ ní bí náà ṣe wà ní á rí gbòjì rẹ yéésì kí n tán gbà lérò yẹn o yéésì kí n tán torí pé ọlọ́run lẹ́yìn sẹ̀kẹ̀mìtìlẹ́yì ṣàyẹ̀hùn kò sí nǹkan kan tó dàbí rẹ̀ yẹn kí bòjì tọ́lọ́wọ́n bó mú máa bẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù lọ́jọ́ tí ò ní sí bòjì mi àfi tọ́lọ́wọ́n mú máa bẹ̀ yẹn torí pé àwọn onítùkùtù kan tún àwọn sọ pé lọ́jọ́ tí ò ní síbò jì kan àfi ti pàápàá ọlọ́run a'udhu billahi minash shaitani rajim torí pọ́lọ́ laysa kamithlihi shay'un. ẹlẹ́kejì àwọn èèyàn méje yẹn wípé tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù yẹn oníbèrè pé òun gbọ́ pé nìkan sọ pé ó tún wá nù àdìsí kan pé àwọn méje jẹun tó bá kú sórí rẹ̀ ni yóò mú àdìsí wá torí ẹ ẹ kọ́kọ́ má di tìyẹn wá kárì ṣùgbọ́n eŋti òfin ẹ̀sìn Islam fi hàn lápapọ̀ oníkí tó bá sọ pé ẹni tó bá ṣe kínní kàbá yìí wọ́n forí wọ́n fi sínú dáadáa wọ́n fi sínú kẹ̀ kò túmọ̀ sí kó sílẹ̀ kàn àmọ́ pàdé sì wà ó mú wa àmọ́ dáàdì sì bá wá bá kò túmọ̀ sí kó sílẹ̀ kàn ńgbà sọ sọ pé olórí tọ́jẹ́ ni ti ń ṣe déédéé ti ń ṣe dọ́gba kò túmọ̀ sí kó sílẹ̀ kan lópin ìgbà tọ́jọ́ lórí yóò máa ṣe dáadáa bákan náà àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ràn ara wọn torí Ọlọ́run ìyẹn ni pé wọn ò ní fìgbà kan má fẹ́ràn ara wọn ní torí Ọlọ́run ó dàbí báyìí sallallahu alaihi wasallam ń sọ pé tẹ́ ẹ bá gbọ́ tó lù pèpè fún sọ̀láàtì bá ń pèpè fún sọ̀láàtì ẹ̀yin náà ẹ máa dá lóhùn tó bá parí rẹ̀ tẹ́ ṣe àsọ̀láàtì fanabi sallallahu alaihi wasallam tẹ́ wá ṣàdúà fún aníkẹ́sẹ̀ lẹ́yìn rẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìsìpẹ́ mi di ẹ̀tọ́ fúnjọ́ gbẹ̀ndà kìyàmà kì í mà sí pọ́ dáńjọ́ kan ọ́n máa dáhùn títí tó fi fàyè lẹ̀ ìtumọ̀ àdéhìí nu torí pẹ́ lómi ọ̀daràn ni kì í sin lọ ó ní mo ti ṣe léyìí mo tún mẹ́lẹ́yìí kan náà mo tún mẹ́ ẹnìkẹ́ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin wà á máa sin lọ́n títí tí kò fi dé ní lẹ́yìn ìjọba. wọ́n ti sọ láti ìjọ náà wọ́n ní ǹjẹ́ tí mùsùlùmí bá kú sọ́lẹ́tọ̀ ká gbé wọn mọ́sálásí láti ṣe sọ láti ìjọ náà àzàsílà kò sí ní tó burú mọ́ kò sí ní tó burú mọ́ nítorí pé ànábì sallallahu alaihi wa sallam àti Sahl àti Sa'd àwọn sàhábà méjì ni wọn wọn kú láyé ànábì sallallahu alaihi wa sallam mọ́sálásí ànábì ti ṣe salatul janaza sí wọn lára bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíín náà tún kú tọ́yẹ pé nu mọ́sálásí wọn ti ṣe sọ̀látùl janaza sí wọn lára. ìgbà tí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu tó kú wọ́n ti wá ṣe solatul janaza sí la lóde Aisha radiyallahu anha ó wá tọrọ lọ́dọ̀ wọn pé kí wọ́n bùkù rẹ̀ gba ilé òun níbi mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam kó wọn fi ṣe sọláàtì sí lanu mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam àwọn yẹn bá yarí wọn làwọn ò ní gbé gbàbẹ àwọn ò ní gbé wọn mọ́ṣáláṣí. Aisha wa sọ pé ah báwo làwọn èèyàn ṣe tètè gbàgbé báyìí lágbájá kú mọ́sálásí là nábì ti ṣe sọ̀látùl jánásà sí la dóòlà kú inú mọ́sálásí là nábì ti ṣe sọ̀látùl jánásà sí lára bóò lẹ ṣe gbàgbé asàlàyé gbogbo eléyìí sínú tíra wa sọ̀látùl jánásà ó wà mẹ́ so ó lè ṣe sọ̀látùl jánásà sókùlànù mọ́sálásí ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù tánàbì ṣe láyé rẹ̀ onípòdè mọ́sálásí ló ti máa ń ṣe sọ̀látùl jánásà sókùlànù náà. ṣe òpin. wọ́n fẹ́ sinmi fún díẹ̀ àbọ̀ fẹ́ fòpin sí pátápátá ah, gbogbo ètò bá ti mọ̀ pé wọ́n lò wọ́n kí ni ọ̀nà táwọn lè gbà láti fi àlàfo sọ́mọ bíbí díẹ̀ níta bá ti di kó pé yín tí ò ní ìnira nínú òun lẹ́ ṣùgbọ́n ìtawà aríkó dájú lè táwọn sàhábà ń lò yẹn àwọn obìnrin tí wọ́n ń lo àwọn oògùn tó máa ń fún wọn lọ́sípítù yẹn ẹni tó kàn nù wọn tó bá fún yín ròyìn ẹ̀ dàmà so ẹlòmíì èyí tó máa ń de ẹnu àpò òbí lọ́lọ́sí ó fẹ́ẹ́ rí kúta ọlọ́run ló ní kọ́ ma lórí àbúrò rẹ̀ ẹlòmíì ó lo ti èyí tó máa ń fi abẹ́rẹ́ bọ̀ wọ́n lápá ìfọ́rí yìí ọ̀gá kọjá sísọ ẹnìkan kan ọkọ tó fi lọ síbítù mi ìdáfi bá yọ dànù so gbogbo even àwọn pills tá a máa ń lò yẹn wọ́n tún ní àwọn side effects ẹlòmíì tó bá lò ẹ̀jẹ̀ onídámá gbogbo gbalẹ̀jẹ́ ọmọ wa fún so tó bá wà lọ sọ́sibítù tí wọ́n ti dá oògùn yẹn fún un Ah, ntí ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ ńlá àwọn olùdí gbogbo ẹnu sọ̀rọ̀ àwọn oníṣáìdì fẹ̀k tẹ́lẹ̀ náà ẹ̀gbọ́rọ̀ àwọn tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ àwọn oògùn yẹn inú aburú tó tún wà ń bẹ̀ ni pé ó tún máa ń kọ́ dínà kóbìnrin ọ̀padà lóyún torí ẹ̀ ni ló ti jẹ́ pé nílùú kan I think bí Zambia ni yes bí Zambia olórí ìlú wọn yarí pé gbogbo oògùn tí wọ́n máa mú wá fún family planning wọ́n gbọ́dọ̀ gbó wọ́n gbọ́dọ̀ gbé wọ kọ́ńtì ọ̀hún ma kìí ṣe mùsùlùmí kí ló dé ó láwọn òṣìṣẹ́ ìṣègùn lọ́dọ̀ àwọn ṣèwádìí jinlẹ̀ láti rí i pé aburú ti ń bẹ nínú àwọn oògùn yẹn ọ̀pọ̀ púpọ̀ yìí sì máa kọ dínà kóbìnrin ó tún lè lóyún má mélòó làwọn ti jẹ́ ní Zambia tẹ́fẹ́ bayé àwọn jẹ́ gbogbo àwọn oògùn àdánù yẹn wọ́n èlò lóyìnbó wọ́n tún máa fún yàn lẹ́kùn tẹ́ bá bí ma ní England bẹ́ẹ̀ ni gbogbo àwọn Amẹ́ríkà yẹn àwọn Germany nítorí pé kí ni àwọn ń tàn ní gbogbo àwọn dúdú tí ń sá lọ bí àwọn Asia wọ́n fẹ́ gbàlú ma wọn lọ́wọ́ nítorí pé gbogbo wọn wọ́n ń fún ní ìwé ìjọmọ̀lú nítorí pé wọ́n ń ṣe ìwádìí pé táàbà fi rí yọ ọdún báyìí táwọn bá sì yakú rẹ̀ tẹ̀ nípa bí ma báwọn ṣe jẹ́ yìí àwọn tẹ̀ gbogbo eh, lotiri visa eh, green card àbí blue card gbogbo ẹ̀ nítorí bínú torí pé àwọn èbí ma ẹni tó ṣe wọn wọn fẹẹ fi ṣe àwa náà tàbí mo ṣe dàtí má fọjú ta rọba torí délé à nídìí ẹ à nídìí ẹ à nídìí ẹ tọ irú ìtàwọn sọhábà ń ṣe bọlọmọba kọkọ doyún Ọlọ́run ti kọkọ ẹbí ma náà ni ọmọ kan bàbá kan wọn ní ìyàwó àwọn lóyún lọ́mọ oṣù wàhálà wa ṣẹlẹ̀ ìyàwó sáran rí wọ́n á sọ pé nígbà yẹn òun pè mí rí ike báyìí báyìí báyìí à ah, ẹnu tí wọ́n rán láti kíkẹ́ sẹ́yìn o tọ́ ó ní wàláhì ọmọ ńlọ dájú nu gbogbo ọmọ òun mo ní à ah, ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ dá àbí òye wa ọtí orí ọ̀ràn tó lórí rí ọmọ yóò wà náà ni. إليه جابوا تفيدي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر أشهد أن لا